kò kúrò lójú kọ́kọ́ yín màmá yẹn ó ní kábíyọ̀sí. ọ̀ṣẹ́ ọlọ́run tó dá wá sí láti january wọ december ọlọ́run tó pa wá mọ́ ò gbẹ̀sẹ̀ lọ́wọ́ rẹ bó ti jó ayọ̀ bó ti jó ayọ̀ ìwọ ló mọ̀ ìwọ ló jó ayọ̀. ọlọ́run ṣe lóore o ó máa ṣe lóore pariwo alelu alelu alelu alelu. ìrìn ọlọ́run ṣe lóore o kó nà wọ́n sókè. ó ṣe rí o ó ṣe rí o mo dúpẹ́ lọ́wọ́ Jésù olùkọ́. hallelujah hallelujah mo wá dúpẹ́. ènìyàn ló kọ́lé alájà mẹ́fà tó jáde láyé mo dúpẹ́ lọ́wọ́ Jésù olùkọ́ olúwa mọ̀ ṣe ń wò olúwa mọ̀ ṣe ń wò. àwọn òye olúwa mọ̀ ṣe ń wò. olúwa mọ̀ ṣe ń wò olúwa mọ̀ ṣe ń jàre. àwòye olúwa mọ̀ ṣe ń wò. ẹ kí olóore ẹ kí olóore ẹ kí olóore. olóore. ẹ kí olóore ẹ kí olóore ẹ kí olóore. olóore. ẹ kí olóore. olóore. sókè olóore ti bẹ̀rẹ̀ wá o títí lọ́jọ́ òní o òun ló bá wá ṣe o olóore kò jẹ́ kó sú wa o kò jẹ́ kó mẹ́wàá o ẹni olóore wa olóore iye tí olóore wa olóore iye tí olóore wa olóore ẹni olóore olóore lókè wá. olóore. bóyá kíni màá ṣe tí ìyọ́ba ògo. kíni màá ṣe tí ìbá fi ìyọ́ba ògo. ọba tí ó jẹ́ dúró ṣẹ́jú kan fẹ́ ní kankan nínú wa o ẹ̀jẹ̀ àpariwọlé ló yá kíní máa ṣe tí mà fi yí ọba ògo. kíní máa tí mà fi yí ọba ògo. kálukú ṣe ń ṣe bẹ̀bẹ̀ nínú ayé wa. àbí ò ṣe bẹ̀bẹ̀ nínú ayé tìrẹ ni. tó bá ń dábìrẹ nínú ayé rẹ ó yá sáré fò fáyọ̀. kí ni màá ṣe tí fi yọ̀ bá ògo. kí ni màá ṣe tí fi yọ̀ bá ògo. Jésù yìí orúkọ Jésù yìí orúkọ Jésù yìí orúkọ Jésù yìí orúkọ Jésù yìí. ilé iṣẹ́ agbára ni o ilé iṣẹ́ agbára ni kí wá lórúkọ rẹ gọ́gọ́. ìyanu ni ìyanu ó yá pariwo ìyanu o ìyanu ni bàbá tiwa na wonder na wonder no wonder no wonder no wonder no wonder. ẹ wò tí bá sọ yí pé ṣe torí bó ṣe tó ẹ̀yin náà máa sọ pé ṣe torí bó ṣe tó hallelujah ṣe torí bó ṣe tó ṣe torí bó ṣe tó. ọlọ́run ọlágúnjú nìyẹn. torí bẹ́ẹ̀ ṣe tó. torí bẹ́ẹ̀ ṣe tó. lẹ́ṣẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ lẹ́ṣẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́. ṣé torí bẹ́ẹ̀ ṣe tó. bẹ́ẹ̀ ṣe tó. lẹ́ṣẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́. ṣé torí bẹ́ẹ̀ ṣe jẹ́ bàbá o. torí bẹ́ẹ̀ ṣe jẹ́. lẹ́ṣẹ̀ tó bẹ́ẹ̀ ṣe tó. I call you Jehovah, you answer my prayer. Jehovah, you answer my prayer bí ò gbọ́ àdúrà tèmi àti yín ni. ẹ kọ́ oyún jíyọba yóò wá sọ́mẹ̀ péyà ẹ̀. jíyọba yóò wá sọ́mẹ̀ péyà ẹ̀. ẹ kọ́ oyún jíyọba yóò wá sọ́mẹ̀ péyà dàdí. jíyọba yóò wá sọ́mẹ̀ péyà ẹ̀. ayérayé nínú àwọn ọ̀hún ọba tí gbogbo ọpẹ́ yẹn. ìyàwó wo máa ma ṣègbè atinilẹ́yìn kójú ó má ti ní. títí ayé làwọn máa júbà rẹ̀ o làwọn máa bọ́ lọ fórúkọ mímọ́ rẹ̀. ó ní kò ayé gbèjè sóga áńgẹ̀rẹ̀ wọlé fún áńgẹ̀rẹ̀. ògbó. ìbáṣe tí ìgbà fi ọmọ ògbó. hallelujah. mo wo bí mo ṣe rí. mo wo bí mo ṣe ṣe. mo wo bí mo ṣe ń wà mo ṣàtọ́jú mi lójoojú ọlọ́run ọlágúnjú òṣè. òbí mo ṣe ń sọ. ọkọ̀ ayé ẹ̀ṣẹ̀ kábíyèsí fọ́nà. òbí mo ṣe ń ṣe. owó bí mo ṣe ń sọ̀rọ̀ mo ṣàtọ́jú mi lójoojú. ayérayé owó bí mo ṣe ń lò mi ò rí jọ wa níwájú ọlọ́run àlàyé ó yẹ ká lè fi tó yẹ yẹ ọba àwọn ọba lóko fún oore rẹ̀ nínú ayé wa owó bí mo ṣe ṣe owó bí mo ṣe hùwà kò ṣàtọ́jú mi lò gbogbo ọlọ́pàá ni kò pariwo sókè. owó bí mo ṣe hùwà ẹ̀jẹ̀ ni ọba àwọn ọba owó bí mo ṣe hùwà kò ṣàtọ́jú mi o. bóyá ta ló fún ọ̀nà ló mọ ọlọ́jọ́ wọ̀hán ni. ìwọ ni olúwa ìwọ ni. hallelujah arúgbó ọjọ́ o bàbá mi àdàgbàlagbà má pààrọ̀ òye ògbénú wọlé aṣọlá ògbénú adélébọ̀ṣẹ́wà iná ọdún àpáta tí ó ṣe é bọ́ nípa ọ̀pá àwọn bèbí jagunjagun jagunjagun tó jagun ayé wa tẹ̀rù òkì bá ta ló lànà náà kọjá lọ́jọ́ náà ni. ìwọ ni olúwa ìwọ ni. ta ló pe bọ́sì ọlọ́gúnjú o sígbè yìí o. ìwọ ni olúwa ìwọ ni. ó yẹ ẹjẹ́ pariwo. ta ló lànà rẹ ọdún ọ̀rọ̀ yìí ṣe é. ọlọ́run ọlọ́dún tí ó. alágbára láyé. ọba wíwọ́ ta ló dàbí rẹ̀. ọlọ́run ayérayé ta ló dàbí rẹ̀. nínú gbogbo alágbára láyé. ta ló dàbí rẹ̀. ó yá àti ìnílẹ̀ ìbòjú máa ti ọlọ́run tó jẹ́ jẹ́ ọlọ́run tó jẹ́ ṣẹ̀dáì gbígbé nínú gbígbé dídára nínú dídára òwò ọ̀kẹ́bẹ̀rẹ̀ bí ìjà yàgò yàájú òkú òsì lára lé ilé wọ òkú òsì lára lé ilé fàyà pẹrẹ gẹ́gẹ́ ọlọ́run ọlágúnjú ọlọ́run ọlágúnjú ọlọ́run ọlágúnjú ọlọ́run ọlágúnjú ọlọ́run ọlágúnjú ènìyàn ló fẹ́ ṣèyí fún wa á ní ká lọ kọ́lé á ní ká lọ ralẹ̀ á ní ká lọ ra mọ́tò ọlọ́run tó ṣèyí fún wa tí ò gbá nǹkan kan àti ìdílé yìí ojú máa ti ẹ pàṣẹ ìyá ìbòjú máa ti ní àtìlẹ́yìn kojú máa sì ní ẹ má ṣe é. àtìlẹ́yìn kojú máa sì ní ìròyìn náà. ó dáná ìwòyí èéṣí làjọ ń jó mi ò rí jó yẹn dáadáa. ìwòyí èéṣí làjọ ń jó mo dúpẹ́ olúwa tilẹ̀ ògbéni wòlíì Ṣínà ó yá ọlọ́gbọ́n kó sọ̀rọ̀ sókè wòlíì Ṣínà jòjò ìjọ ọ̀pá rẹ̀ dà ìjọ ọ̀pá rẹ̀ Ṣínà jòjò mo dúpẹ́ olúwa tí mo gbé mi ìwòyí ó yá ẹni olúwa ṣe lóore o ó máa wá sọ́sẹ̀ ó ṣe mí o mo dúpẹ́ lọ́wọ́ Jésù olúwa hallelujah mo wá ènìyàn ló kọ́lé alájà mẹ́fà tó jáde láyé ojúbẹ lọ́wọ́ Jésù olúwa mà ṣe wò olúwa mà ṣe wò olúwa mà ṣe wò olúwa mà ṣe wò olúwa mà ṣe wò olúwa mà ṣe wò ó dàyé oníyọ̀rọ̀ ayé oníyọ̀ rè máa yọ̀ oníyọ̀ rè máa yọ̀. ó kọjá ìmọ̀ ó kọjá òye olú olúwa ṣe nínú ayé wa. ó kọjá ìmọ̀ ó kọjá òye olúwa ṣe nínú ayé wa ló kọjá ìlọ ayérayé kọjá òye òrè dádì ṣe inú ayé wa ó kọjá ìmọ̀ ó kọjá ó kọjá òye òrè olúwa ṣe inú ayé wa. mo ní ó kọjá ìmọ̀ ó kọjá òye òrè olúwa ṣe inú ayé wa. ó kọjá ìmọ̀ ó kọjá òye òrè olúwa ṣe Òun ni ó kọjá ìmọ̀, ó kọjá ọkọ̀ orí mi bàbá o. Òwe dádì ṣe nínú ayé gbogbo wa o. Ó kọjá, ó kọjá o. Wá ṣe nínú ayé mọ́yì. Ó kọjá ìmọ̀, ó kọjá òde. Òòdù wá ṣe nínú ayé wa. Ó kọjá ìmọ̀, ó kọjá òde. Oore Olúwa ṣe ẹ tóbi ẹ tóbi o ẹ tóbi. Olúwa ẹ tóbi ẹ tóbi o ẹ tóbi. Kò sẹ́ni tó lè fi àkàrà. tí màá wà tí màá bọ̀ láti gbé ọ̀gá. Ó tún tó ayérayé ọlọ́run tí màá wà láti máa yìí ó. Ó tún tó tí màá wà tí màá bọ̀ láti gbé ọ̀gá bọ́ sí. Ó ìṣòro tí máa wà láti máa yí ó àtúntò ètí máa wà tí máa pọ̀ láti gbé ọ̀gá bọ́ sí. àtúntò tí máa wà tí máa pọ̀ tí máa pọ̀ láti máa yí ó tí máa pọ̀ láti gbé ọ̀gá orí mi gbá mo ṣọ̀kùn mo ṣọ̀kùn sí ọ lára o. àbíyamọ ro. Olùtọ́jú mi ìwọ ló jẹ́ ìgbáyé. ò gbá kirikiri ṣé bí jó jésù ni ọmọ kékeré o ẹjí ijó aláyọ̀ o àgbàlagbà o ẹjí ijó aláyọ̀ o ẹ̀yin obìnrin ẹjí ijó aláyọ̀ o ẹ̀yin ọkùnrin ẹjí ijó aláyọ̀ o ọmọ iléèwé o ẹjí ijó aláyọ̀ o ijó aláyọ̀ o ijó jésù. gbogbo ìjọ agbára lóyún nìkan nìyẹn ẹ kú gbogbo torí pé ajá ẹjẹ ajá wá ṣe ògbógbò rẹ ló ń dùn yóò gbà àjọ jẹ òdùn bẹ́ẹ̀ nìkan ò bá ní lọ́wọ́ lọ́jọ́ tó ní torí pé wẹ́rẹ́ ló bá mi ṣe òun ayé ti rò ó wípé kò ní lè ṣe o wẹ́rẹ́ ló bá mi ṣe. òun ayé ti rò ó wípé kò ní lè ṣe o wẹ́rẹ́ ló bá mi ṣe lójú ó fún mi lójú mo fi ń rí. wẹ́rẹ́ ló wà mí ṣe. ó fún mi létí ó fún mi létí mo fi ń gbọ́ o. wẹ́rẹ́ ló wà mí ṣe. ó fún mi lálàáfíà mo fi ń ṣiṣẹ́ ọjà mi o. wẹ́rẹ́ ló wà mí ṣe. ẹ kú ọdún o. ẹ kú ọdún o. ẹ kú ọdún o. ẹ kú ọdún o. àṣeyí ẹsẹ̀ mi ẹ̀yin àjẹmí ẹ̀kú ọdún o. hallelujah. ẹ àdìdì nàró ọlọ́run tó tóbi. the lord that is great. tó ní agbára. who has all the powers. orí àwọn tó mọ rírì rẹ̀ gba ọpẹ́ wa. as those who appreciate him. Amen. Bẹ́ẹ̀ sàmì àdínkù mi lónìí o, Olúwa gba ọpẹ́ wa. Amen. Mi ì tí ì gbọ́ àmì yẹn, Olúwa gba ọpẹ́ wa. Amen. Níbo làwọn èèyàn wà? Olúwa gba ọpẹ́ wa. Amen. Títóbi ọlá. Ṣé títóbi agbára ọ̀pọ̀ èèyàn nílẹ̀ ti ga jùlọ ó jẹ́ kílẹ̀ ilẹ̀ wa ó jẹ́ kó ga jù wá lọ ó jẹ́ adalárùn ó jẹ́ adẹni tí ń tọrọ jẹ ó ṣe o ó jẹ́ a máa béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ta ló wọlé ó jẹ́ kí a máa rù wá láti ibìkan débì kan ẹ wọ ọkùnrin tó mọ rírì ẹ mọ obìnrin tó mọ rírì olúwa gba ọpẹ́ wa. àìmọ rírì rẹ̀ tó bá já àdúrà kan mọ sọ́bẹ̀ òkè àtìsàlẹ̀ máa mì olúwa gba ọpẹ́ wa. bàbá ní ká fi gbogbo òní dúpẹ́ ojú bẹ́ẹ̀ lọ ọlọ́run á yìn ọ́ á fọpẹ́ fún ọ á fìyìn fún ọ á mọrírì rẹ ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa. gbogbo ẹ̀dá tọ́ra mi ṣe gba ọpẹ́ wa. olúwa gba wa. amen. ògo ni forúkọ olúwa. hallelujah. ọpẹ́ yìí tí a mú wá yóò ṣe ìtẹ́wọ́gbà. amen. jésù olúwa wa. amen amen amen in the name of jesus. ẹ jẹ́ àjòkó èso let us sit temporarily. amen. amen. Good morning, ma. Good morning, sirs gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wá. as you already know us. a kì í fìyàn púùlù crowd o. we don't use personalities to pull crowd here. ẹ màmá nígbà tí mo dé ilé ilé ọ̀dọ̀ mi wọ́n sùn mọ́júmọ́. mommy slept in my house all house. ọmọ pé gbogbo wa máa ronú pé ah màmá lónìí wọ́n máa fọ́n rere fún wa. you be think that mommy will sing for us today. ẹ Yorùbá máa ń sọ̀rọ̀ ká ẹ má bínú pé mo sọ níbí. Yorùbá wọ́n ní hello àìsàn ẹni tí eégún lé ó máa rọ́jú bó ṣe ń rí ara ayé something is you endure it bẹ́ẹ̀ ni ń rí ara ọ̀run you soon get tired. hello àìsàn. ẹ mọ kínní kan dájú mo ń sọ fún wa ní orí òkè yìí. no for sure I tell you on this mountain bọ́ ọ bá ṣe ń jura lẹ́lẹ̀ sí fún ọlọ́run ló ṣe máa máa wúlò fọlọ́run fún. as you release yourself for God so will you be useful. iṣẹ́ ìfara ẹni jìn ni. it's a work of endurance. mo sọ fún bàbá wọn bàbá ẹni bá lóun wọn ṣàfẹ́ nínú iṣẹ́ olúwa abájọ tó fi sọ pé ó ní gbogbo àwọn tí ń ṣe afẹ́ wọn máa ń padà doni òhò. Those who enjoy end up being naked. Iṣẹ́ Olúwa kì í ṣe téèyàn lè fi ṣe afẹ́. The work of God is not for enjoyment, personal enjoyment. Tọ́ba ti ń ṣe afẹ́ ńṣe ni ẹ̀mí mímọ́ máa pa ilẹ̀ ilé yóò máa palẹ̀ ara ẹ̀ mọ́ lára olúwẹ̀. If you want to enjoy yourself, then Holy Spirit will depart from you. Ìgbèyàn bá sì ti dọmọ láǹgídí. The man should become ordinary. Bọ́pẹ́ títí kí ni wọ́n ó ṣe wọ́n á dáná sọmọ láǹgídí gbẹ̀yìn. Sooner than later you will be set on fire. Ìgbà tí ọmọ tí wọ́n bá rọ ọmọ láǹgídí fún bá ti dàgbà. The minute that child grows up. Tó ń dín lọ́wọ́ nù lékelẹ́ ṣe. Ẹ máa sọnù pé wọn ò ní sọ mí nù. I will not be lost. I will not be thrown away. Ibi tí màmá ti kọrin Ibi ìlọ́jẹ́ ibi kẹta lánàá. This will be the third place Mama will sing yesterday. Wọ́n ní ọmọ mi. She said, son. Àwọn tún lọ bìkan dédé agogo mẹ́wàá lónìí. Yes, we was going somewhere at ten a.m. this morning. Ó sì mọ̀ pé tí n bá tún ti gba máìkì mú, mo máa lo wákàtí méjì. I take the mic, I go to spend two hours. Gbàdúrà fún mi That's why you didn't see her today. Àfi ah, ṣe packaging We have not packaged anything. Mama máa rò pé ah, wọ́n packaging for? Do not think that we have tricked you. Now they now bring some other person to come and sing for us. Ẹ̀yin tẹ́ ẹ bá rí fọ́tò màmá They are going to be great wọ́n máa máa mi ayé. they will shake your world. ohun tí wọ́n ṣe ẹ̀ṣẹ̀ lọ́dún yìí yà mí lẹ́nu púpọ̀ púpọ̀. what they did this year surprised me. ìgbà ń bá ń gbórin ẹlòmíì máa torí wọn bọ́lẹ̀ pé ta ni ẹ tún pè yìí. sometimes I come down to come and listen to them when I hear their voices. orí pé ìyípadà ń bá wọn lójoojúmọ́. they are experiencing transformation every day. clap for Jesus Christ in their lives. ní agbára Ọlọ́run. by the power of God. ẹ fẹ́ ẹ̀kọ́ ní. whether you like it or not. torí a fẹ́ ẹ̀kọ́ lọ̀rọ̀ tèmi báyìí it is compulsory here and now. ló bó ṣe rí yìí. that's why it is like this. ẹ̀mí mo fẹ́ mo kọ̀. that spirit of ọlọ́ àkọ́ṣe nínú. will be released to you. ẹ̀mí tẹ́ ẹ̀ fi ní rọrùn sùn lóru tí ó jí. it allow you sleep every now and then. tẹ́ kàn máa gbórin láì mọ ibi tó ti wá. as you receive songs. tẹ́ máa kọ́ tí everywhere ti higher higher education yóò kún bámúbámú. that you write songs. orin tí ò tí wáyé rí lẹ́ẹ̀ máa fetí ara yín gbọ́ lẹ́yìn ìpàdé yìí. common songs should receive them from after this program. àwọn èèyàn á máa wò bí àrà. and people will begin to see you as wonders. ẹ̀yin tẹ́ ẹ fẹ́ fún gbogbo àwọn olórin wa ẹ pàtẹ́wọ́ ńlá fún jésù. clap for wonder for our ministers. amen. amen. wọ́n á fàkókò ìdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin màmá mi gbogbo ẹ̀yin bàbá mi gbogbo ẹ̀yin. Gbogbo èèyàn pátá mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Everybody I thank you. Ẹ ṣé. Thank you. Ẹ kú náwó. Thank you. Ẹ kú nára. Thank you so much. Ẹ kú àkókò tẹ fi sílẹ̀. Thank you for the ah! time you released. Mo rẹ́ ni tí òkú onu ṣọ́ọ̀ṣì for forty days. I see some people who never left the church for forty days. When they go to their office. Abọ́ apáàkì mọ́tò rẹ̀. They park their car. Abọ́ sí tọ́lẹ̀tì awẹ́. Worship. Ohun tí ń That is evangelism and not every Sunday pro project. Ẹni ìrántí Ọlọ́run tẹ́ ẹ bá kàn ti rí pé wọ́n fi sórí ìjọ tó bá ti ṣe Sunday service tán tó lọ tó lọ gbárí kì í ṣe ìrántí Ọlọ́run tó tọ́. minister of God who does Sunday service and left there is no minister of God. Mo máa ń sọ nǹkan fún àwọn ìrántí Ọlọ́run tó bá súnmọ́ mi máa ní àwọn èèyàn tó máa gbàdá mẹ́wàá lọ́wọ́ wọn àwọn ti lọ sí ẹlòmíín wà létí omi tí ń rọ̀ dé o dé o olúwa ọlọ́run ọlágúnjú wọn wọ̀n jẹ́ ń jábọ́ o wọ́n mọ̀ ṣàánú mi o bọ́ọ̀ bá sì sọ fáńgẹ́lì pé bí wọ́n ṣe lọ yìí jẹ́ wọ́n padà bọ̀ láyọ̀ àìmọye òkú lọ́ọ́ máa sin. if you can pray for your church members as a minister of God then be ready to start burying them. olùṣọ́ kí ni wọ́n pè wá. they are shepherds. olùṣọ́ àgùntàn gbọ́dọ̀ ráyè káàkiri kọ́ máa rìn kiri bí orí tí wọ́n bẹ́ńkì. the shepherd must not loaf around olùṣọ́ àgùntàn tòótọ́ àwọn táwa tẹ̀lé wọn ọ̀lọ́rẹ̀ẹ́. a true shepherd does not have friends. ọ̀rẹ́ mi ṣe mo lè bọ́ ń lé wọn gbọ́ lẹ́nu bàbá abiyara rí láyé. bàbá abiyara never sought for friends. bàbá abiyara sọ̀rọ̀ kan pé tí ẹnìkan bá sọ fún ọ pé tọ́ bàbá àyàn ṣe wọn ò ní bọ́ ọ ṣe ó ní èdà fún ọ ni tọ́ bá dáa fún ọ ẹni gan tí ò gbọ́ yóò bínú àtàyè èdà lóòótọ́ ni ìyẹn sọ pé bàbá ọ ṣe wọn ò ní bọ́ ọ ṣe tí wọ́n mọ̀ pé tí wọ́n bá wá wọ́n jẹ ó dì lọlé. they will eat and they take home they will associate themselves with you. <laughs> ọlọ́run gbọ́ ìwọ kọ́ ló pèdè fúnra ìwọ lọ́kàn máa ẹlòmíì ọmọ abẹ ni ẹ sì já gbọ́ ẹ sì já gbọ́ kí ló dé ẹ sì já gbọ́ ẹni tí ó rí bẹ́ẹ̀ fún ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù. clap for just Christ if you experience that amen. amen. tẹ́ ẹ bá ti ń gbọ́dẹ́ lómi fọ́ sọ̀yà pé ọ̀ wá bí ṣíṣe èmi èmi èmi èmi kọ́ ẹ̀ dáa fún ọ. somebody is accusing you that he didn't come to his own function and that means you are not better off. ọgbọ́n ni mo fóun rẹ test yẹ mo ṣe kinní kan ah olúwa mọ́rọ̀ mi kúrò lẹ́bẹ̀ o. Lord take my case away from begging. bá mi dàda ò lè sọ Lord take my case away from begging. you believe that God go to stage stage to do a best day. You'll be afraid. wọ́n ṣe thirty years eh, anniversary jẹ́mi àtìyàwó mi ti fẹ́ra wa àwọn tí wọ́n ṣe ń bẹ ní mo ti kọ̀yìn sí wọn wọn ò sọ fún mi wọ́n ní kí n máa bọ̀ kí tiẹ̀ lọ adé gan kí lẹ́ ń ṣe ìbò wa wà lábà bàbá mi ẹni mọ̀ bọ̀ ibẹ̀ ni ìfọ̀kànbalẹ̀ mi wà mi ò wá àmọ́ àwọn bàbá bàbá mi ò ní tọ́ka sí wọn bá mi ẹ gbọ́dọ̀ wá ni o ṣé ẹ rí gbà mọ wọlé ọ̀dọ̀ mi tí mo rí rẹ́ kápẹ́ẹ̀tì èwo ẹ̀ ń ṣe ẹ̀ ṣègbéyàwó fọ́mọ ni ìgbà tí mo wọ ẹgbẹ́ kejì báyìí tí mo rí serve yourself ah mo á fetí kẹ́nìkan létí ẹ̀ ṣe bá ń kówó yìí torí ọlọ́ọ̀ during our 30th wedding anniversary, and I was invited. And I saw red carpet and buffet. I asked them, why didn't you give me the money? Amen. Amen. Ká doke. Before we get up. Ọlọ́run lọ́mọ bí wọ́n ti rí aṣọ òun, aṣọ ìgbéyàwó tuntun mi. Yẹn wọ̀ ṣé mi àti ìyàwó mi lọ́rùn. Mo wo ìyàwó mi, mo á ah, ọmọ ìmọ̀ to ti fáìn sí. They gave Baba Mama new wedding dresses. I said, Mommy is beautiful. Sorry. Amen. Amen tí tí o máa wá láyé gbogbo èèyàn tó bá ti fẹ́ kọ́ dáa fún ọkàn lẹ̀ gbogbo ẹni tó bá ti ní ṣòro gbà bí ìṣòro rẹ gbà bí ayé rẹ wọ́n sá máa wò pé kí n bá ṣe fún kí ni yóò ṣe fún mi. if you want to be blessed always seek for the. sọ fún èèyàn méje pé mí ni bẹ́ẹ̀ mí ni bẹ́ẹ̀ yàn tí èè da fún mi láyé. I will never beg before I become better off. o oh, oh, oh, o lè sọ fún èèyàn méje pé alẹ́ mi ò ní bẹ́ẹ̀ yàn tí èè dáa fún mi láyé. I will never beg before I become successful. bọ̀ bá ti di pé tẹ́ ẹ mọ tẹ́ bẹ́ẹ̀ ṣe máa wò pé ayé mi rèé nǹkan bá nǹkan bá lu ẹnu. you begin to say that is this how you are going to look at it then that means you have problems. ọlọ́run bá ti ọwọ́ wo má má má wo àárín mo máa ń sọ fún ìyàwó mi má fẹ́ràn mi jọ lọ́n lọ fẹ́ràn ọlọ́run jù mí lọ. love God more than me. tí n bá fọ ọkọ ọlọ́run pé jẹ́ ká lọ ṣe ń tá a wíhun ó yí ọba hàn tọ́lọ́ ń sì ránṣẹ́ sọ fún pé jẹ́ ń dé jẹ́ n ṣe kí ni jẹ́ n let me let me finish with God first. tí n bá dé ntọ́ ọba fẹ́ fi mí ṣe tọ́ fẹ́ fi mí dábìrà jẹ́ n lọ ṣe tí mo fẹ́ ṣe bẹ́ẹ̀ lèmi náà. that is me too. bọ́ ọmọjú tọ ọbọ sọ́ọ́lẹ̀ tó ń yí gbìrìgbìrì tí sí olúwa bá ń bẹ níwájú mi n ò jẹ́ rí ọ. tó kó ẹ̀yin obìnrin sì mà bá a ṣe mọ́kùnrin tẹ́ kó kiri ta wí tó lo òkè báyìí tọkùnrin wò báyìí ẹ bá ti rán ọkùnrin tí ń wò bí dandan nù lé ọwọ́ ti bà ọwọ́ ti bà nù àbí bẹ́ẹ̀ kọ́ àbí mo kúrọ́ wọ́n ti gé ẹ̀tì oríire òsì ń bẹ̀ mọ́ amen ẹ sọ pé yóò dáa fún mi púpọ̀ ọkùnrin alágbára òsì lọ́dọ̀ obìnrin o wọn bá ti gbọ́ra ẹ̀ jìgẹ́ iṣẹ́ olúwa ṣe kí ni o ọwọ́ yẹn máa máa wà lára èèyàn lọ títí láéláé ní tí mo wá rọ́lọ́run sí ni pé tó o bá ṣe dáadáa á tún bọ́ sọ́wọ́ àwọn ọmọ ẹ. and if you do very well God will transfer to your children too. kókó ọbẹ̀ nìyẹn o. that is the main crux of the matter. tí ìṣepò ń fèkì ayé àwọn èèyàn. if you are not faking persons. ntọ́sà àwọ̀ náà ni pé káyé máa dáa fáwọn èèyàn mo sọ fún wa mo sọ fún èèyàn ni má bínú o ó gbúrò mi ní local government yín o mo sọ̀rọ̀ gan o kọ́lọ́ ń ṣàánú mi o èyìn bó sọ gbọ́ pé mo sọ fẹ́ lómi mu ni ẹ̀ kí n tiẹ̀ ní sẹ́ yìí tẹ́ ẹ tiẹ̀ jọ́gọ́ ọ̀gá yìí ọ̀fẹ́ gbà yẹn nu sẹ́ abọ́ bá gbà yọ̀ tọ́ gbà wọ tọ́ gbà wọ mo ní bọ̀ bá wá kó lọ́fíìsì lọ́mọ àṣẹbáyé ni wọ́n bá bú sẹ́rìn ní gbogbo wọn bá hó gé ẹ wọ́n bá ń fọ́ kára wọn asáwọn ọ̀gá ọ̀gá ní bẹ́ẹ̀ wájú èmi ò mọ́ o tèmi lèmi ń sọ o mo ní ń bọ̀ bá wá délé tíyàwó rẹ̀ bá fọwọ́ kàn tó fẹ́ mo la ọ̀ máa fò àwọn bíi mẹ́rin sì sórí báyìí I have told them the truth at local government. Ìgbà máa parí dẹ́wọ́n láwọn ọ̀gá náà. Wọ́n láwọn ọ̀gá ní ń sábọ̀ láti mọ́sálásí wọlé mu lèmi ọmọ èmi ọmọ ayé tá a wá yìí sọ̀fẹ́ sọ̀fẹ́ gbádùn tó èkú. You want to enjoy till death. Máa wárí ọmọ nìkejì ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù. Since for the goodness of the other person, clap for Jesus Christ. Bọ́ọ̀ bá dorí kodò àwọn èèyàn kan rí ọmọ rò pé sórí ire tètè gòkè wọn èsì tètè kọ́ ọmọ yẹn tó bá wá yá tí wọn bá kọ́ ọmọ fúnra ẹ kọ́ ló kéde ara rẹ̀. You will not proclaim yourself your goodness comes. Fúnra rẹ̀ kọ́ ló ṣe kíni. You will not proclaim yourself your goodness comes. Ọmọ tó lọ kọ ìwé nípa mi tí n bá pọ́ dọ́dọ̀ mi rí láyé tó bá jẹ́ pọ́ wá tó bá sọ pọ́ dọ́dọ̀ mi rí láyé wọn mọ́. Person that wrote a book about me. Àwọn kan tí wọ́n kó wá láti Canada ní ìsìn tí wọ́n ń bẹ lọ́lọ́ṣẹ́ tí wọ́n bá lówó tán àní ẹ bá ń fún ìyá alágbájá ẹ bá ń fún. Má ṣe o ṣe fún yàn. You are not doing for anybody o ṣe fún yàn. you are not doing for anybody. bó o sì yaun náà ojú kan náà lọ máa wà. you remain on the same spot. níbo mo lọ máa wà ojú kan ní àgbẹ̀ tí ò gbìn nǹkan kan kí ló fẹ́ ká. does not plant will not reap anything. ó ní fún aláàánú láti kíni láàfin àánú ní ó ra àánú gbà. I will show mercy. five seven lọ wà Matthew five seven. Matthew chapter number five and seven. ó ní fún aláàánú ní ó rí àánú gbà ọlẹ́nikẹ́ni tí bá ń ro ti àwọn aláìní àgbègà ẹ ṣe púpọ̀ ni mò ń bá yín sọ ẹ sọwọ́ báyìí sí ọlọ́run pé olúwo ṣé tí o lò mí láti wà nínú iṣẹ́ ìránṣẹ́ yìí dúpẹ́ gan dúpẹ́ dúpẹ́ dúpẹ́ gan dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ wá kálelúyà kan sí ọlọ́run yẹn gan-an ọ wàá sọ nígbà mẹ́ta pé olúwa three times. láti òní lọ má jẹ́ ronú pé kí ni màá rí gbà tí n bá ń ṣiṣẹ́ fún ọ sọ bẹ́ẹ̀ nígbà mẹ́ta. let me not think about my personal gains for working for you. sọ nígbà mẹ́ta. say three times let me not think of my personal gains for working for you. amen. amen. má ṣiṣẹ́ fÓlúwa nítorí tó rí gbà tàbí kẹ́nìkan lè máa praise yẹ. do not forget because of praises or what you will receive. má ṣe o. do not do it. àwọn tó ń ṣe fún ọ gbàgbé people are doing for will not forget. àwọn bàbá bàbá tí ń bẹ lókè CAC ìdélẹ́gbọ̀n. the great man says. ohun tó lò lórí pẹpẹ tó lè sọ pé bóòtọ́ lágúnjú ò sí. they cannot just pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run lọ́dọọdún gbà mìíràn mò ń pín four million. every year I spend about four million then. mo sì rí ọwọ́ mo ń rọ́wọ́ hundred million five hundred million. and I say about hundred million. ọlọ́run nù. that's what God can do. ọba ti dáńjẹ rẹ jẹ wàá dákú o bó bá ti dáa fún ọ tó lé ẹbí sẹ́yìn tó lé ara sẹ́yìn tó ń da drive lọ ọ̀ ń bọ̀ wá nídìí wọn. you will still need them very soon. amen. amen. ṣé àmọ̀ pé wọ́n bá ń fẹ́ pè kọ̀ọ̀kan ránṣẹ́ sí ọ náà tó yá yóò kóra send me a course just one by one. àbí ò ní kóra jọ. èpè kọ̀ọ̀kan àtàdúrà kọ̀ọ̀kan èwo lọ fẹ́. ọ̀fàdùà wọ́n tó ọ̀fàdùà hallelujah ńlá kí n gbọ́. prayer shout hallelujah sọ fẹ́ni tí mẹ́lẹ́ pé do your best and leave the rest. ṣé ètò lè ṣe kó fi ìtókù sílẹ̀. ẹ ṣe gan o ẹ ṣe o ẹ kú àjọ̀dún o ẹ kú àjọ̀dún o èyí tí mo fẹ́ kó o fi sọ́kàn báyìí ní ìrìn àjò wòlíì mọ̀ wá mi wá do not wá wádùá àwọn ìránṣẹ́ ọlọ́run tí ń tẹ̀lé mi wá wádùá àwọn àjòjì ìránṣẹ́ ọlọ́run tí ń bọ̀ wá wá má wá ìran wá. You won't come for vision. Aládùúà lọ̀gá oníran. It is the prayer chapel that is tí a bá sọ fún ọ pé kò ní dáa fún ọ láyé. They say it's not going to be well with you. Tó o gbọ́ nínú ìran wọn pé ìran yín kì í dáa fún wọn. Yeah, that your generation is never well with them. Ìwọ ní ìkankan lọ́kàn pé orí ti ẹni ó ti bẹ̀rẹ̀. Just have a focus on your own. Ìṣe rere ni o, ògo ni o, orí ìta ni ó ti bẹ̀rẹ̀. I will start from you. Bó ṣe rí nù. That's what it is. Ẹnu atẹnumọ́ràn kì í ṣe kí ni ẹni bá sun iṣu tó ẹjẹ dàpọ̀ ẹ má mi wò mo sunsun kàn bẹ̀ yẹn dàpọ̀ ẹ má jẹ́ láàrin wákàtí kẹ ẹ bá mi wò wò ẹ bá mi wò wò tí ń sọ kò ní jóná kò ní jóná so ẹ jẹ́ ká mọ tá à ń ṣe bá a ṣe ń bọ̀ ẹ bá àwọn oníran pọnbele pàdé ẹ bo gbogbo àdúrà làwọn agbàsà ìrántẹ ẹ bá rí sí mi ẹ lọ bá bàbá Ọlágúnjú àwọn èèyàn ń bọ̀ láti Australia wọ́n ń bọ̀ láti Canada wọ́n ń bọ̀ láti London wọ́n ń bọ̀ láti US wọ́n ń bọ̀ láti South Africa àwọn èèyàn ń bọ̀ káàkiri tí wọ́n jẹ́ wòlíì ńláńlá. who are great prophets. mọ tó ń ṣe bó ṣe ń lọ. know what you going to do when you get there. má júwe ilé rẹ fẹ́nikẹ́ni. do not give your location. wọ́n tiẹ̀ lọ ọmọ rẹ̀ ń bẹ̀. do not have there. bí wọ́n bá parí àdúrà ẹjọ́ sà ìrìn àjò ten eh, hundred acres ń bọ́ ọba ìrìn wọgbó bọ́ pàdé èrè kò lè gbé ọmì ọlọ́run yóò sà fún ọ ni torí ọwọ́ ọlọ́run ń bẹ lára rẹ̀ ibi àwọn igi tó ju e- tó junú ilé wa ìlọ láwọn aparun tó tutù ńbẹ́ńbẹ́ tó o bá kàn ń bọ̀ ra kámbẹ́ dìdá ní tó o bá ń bọ̀ kó ra kó ra blanketi dání tó bá di ìgbà ìgbà tí oòrùn bá ràn san kó lọ sábẹ́ igi. Go under the tree. Ó sì ṣe ṣe káwa gan ti ṣe kẹ́ tó dé. As far as I will do is. Gbé kámbẹ̀dì rẹ bẹ̀ kọ́ takété kọ́ máa gbàdúrà. Place your kámbẹ̀dì and begin to pray. Má wàá sùn. Don't come and sleep there. Ọwọ́ ti ń dá àdúrà ṣe kí ni? Ọwọ́ àṣìbẹ̀. The other answer prayer is there already. So tá a bá sì ń parí lójú láti lọ sí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. And after the program, do not be late. Ìyẹn lè yóò fi ní gbéraga kó jẹ́ nǹkan kan. That's why you will be proud. Ìyẹn ni ẹ̀mí yóò fi máa sọ fún ọ nípa ọ̀rọ̀ rẹ̀ nípa nípa kí ni ọ̀dọ́mọkùnrin yóò fi mú ọ̀nà rẹ̀ mọ́ nípa kíkíyèsí ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ ń bá dògbòlù yẹn yáa yáa yáa ẹgbẹ́ babẹ̀ yóò bu. If God release glory to you, he is bẹ́ẹ̀ ni ò kíyèsára tọ́lọ́ ń bá ràn yàn lọ́yọ̀ yẹn a máa gbáyà tó bi lọ́mọ lójú. you are not careful, you do. lẹ́yìn tọ́jẹ́ pé tọ́ bá kàn sọ pé ah àbí èbá sèmi mo bí lágbájá tọ́ bóbìnrin bá ṣe ti sọ̀yún olúwẹ̀ ń bọ̀ alẹ́ woman, a woman curses you you are coming down. téèyàn bá ti bẹ̀rù ọlọ́run tẹ́ ẹnìkan so tọ́ yẹ kéèyàn bẹ̀rù nìyẹn. if you fear God then the next person you should fear is your mom. ìyá àárẹ̀ ọ̀gbọ́dọ̀ ní ìkorò kankan sí ọ láéláé. your mom must not nurse any bitterness Ti, towards you. ọlọ́run ló sọ fún mi bẹ́ẹ̀. that's what God tells me. torí mo fẹ́ ránró fún màmá mi màmá tó bí lọ́mọ mo fẹ́ ránró. I wanted to take it up against my mom. kí ni ìdí ẹ yẹ ká ẹbí léèrè pé kí ni ìdí kí ni ìyá rẹ sí. ẹ bí ìyá mi bá ẹ̀kọ́ ni ìyá mi ń pọ́n tà tó bá yọ igi iná tí bá mi ò bá ti sílé tó bá ti yọ igi iná tí mọ̀ mi bá pàdé mi tí bá ń bọ̀ igi iná yẹn ní ẹ̀yìn mi ní ọ̀dà lù wáì ìyẹn ná bẹ́ẹ̀ o a sì máa sọ fún mi pé mo ní kó o kú. àmọ́ wò tẹ́ mi dáì. wíwà láàyè rẹ ọ̀tẹ́ mi lọ́rùn kó o kú lọ́tẹ̀ lọ́rùn. Ṣùgbọ́n ó ní ìyàwó kan ìyẹn máa ń sọ wípé sáà máa ń lọ́mọ búburú fẹ́ kùn pa ni. Someone is always interceding for me. Mo sì béèrè lọ́wọ́ ìyá mi mi má tẹ̀ wá búburú wo ni mo burú débi pé òfin sọ pé tí n kú. Ó ní ọjọ́ mẹ́rin ni mo fi yọ ẹsẹ̀ lẹ́yìn abẹ́ òun òun rí mi bí. She said she labored for four days ó ló wá wò pé ọmọ yìí ìbá ti pa mí o bá ti rí mi báyìí màá wò mí bí ẹni tí arán sí òun bí ẹni pé ikú pé kí n lọ mú kó láyé. he was sent to us to kill her. ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lónìí. I thank God today. ńgbà tára wọn ti yá tán tí mo tí mo rí para wọn yá tán mo wá ṣèlérí fún un gbọ́ ọlọ́run pè mí pé wo tọ́ ọba ìran rò ní débi tọ́ ń lọ láyé ó sì kó bọ́ ọmọ rẹ tó bí béèrè lọ́wọ́ ìyá yẹn pé tọ́ ọba ti ń travel ń tọ́ bá wù ú kọ́ béèrè lọ́wọ́ rẹ kọ́ máa rà fún tí èdọ́jọ́ kú ẹ̀. kò gbọ́dọ̀ béèrè ohunkóhun lọ́wọ́ rẹ tàbí ìyàwó rẹ kẹ́ ẹ fún ẹbí màmá léèrè lọ́jọ́ ikú màmá ń sọ fún ya ẹ̀gbọ́n mi pé lọ tọ́jú àwọn àbúrò rẹ yìí tẹ̀lé wọn má ṣe mùsùlùmí ma o wọn ọ̀nà wo áńgẹ́lì tí ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ onímú mi lọ sọ́run ìyàwó mi àbúrò á ni mo ní ìdí tó bá wá gbàgbé yóò tún gbé mọ́tò pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní òbí láyé báyìí ẹ sọwọ́ báyìí ẹ wọ́nà bẹ́ẹ̀ ṣe tọ́jú wọn. Make sure you care for them. Kìí sọjọ́ kúlẹ̀ yẹn máa kó agbo náà máa kó agbo jọ náà máa máa dojú ọ̀ràn. Bí wọ́n bá lájẹ ni sọ́yàn ìyá mi ni ẹ̀ dáhùn bọ́yọ̀ Lágúnjú ti sọ fún ọ pa níyà rẹ̀. your mom say weak lọ tọ́jú ẹ̀ kó bẹ tọ́ bá sẹ́ kọ́ bẹ́ bá ti gbégbé ayé ìwà mímọ́ ọ má jẹ ọ má jẹ ló mú gọ̀. èwo ló tún ń sọ láàárọ̀ yìí. kó lè dáa fún ọ ni o. ohun ọmọ ọlọ́run tún gbọ́dọ̀ kíyè sára fún. ọmọ ọlọ́run ìlépa ogún. You don't go after. Yorùbá yìí pé ẹni tí ń wá ogún ogún òjogún bí ẹni tí ó jogún àbó wọn ti máa ń sọ má bá wọn má bá wọn lé pa ogún. don't go after inheritance. a bá ní ntọ́kàn ní ṣé ọtẹ ń lọ kó o tún bí ẹ lè ọtẹ ń lọ́rùn àbẹ́ là méjì. they give you your portion ask them. ẹni ológun kí wọn tó máa pín ogún kí ló ṣẹlẹ̀ ó ti kú. person is dead. tẹ́ ẹ bá ti rẹ́ni tó fẹjú mógun bàbá tàbí ìyá ẹ̀ ká dáa fún tí èkú. If you see somebody who lack inheritance, it will never be well with them. Àdúrà rẹ sọ́lọ̀ ni pé ntọ́ bá jẹ́ tiẹ̀ lọ́wọ́ ìyá àti bàbá rẹ kọ́lọ̀ ń jí orí gbà. Your prayer to God is that whatever that belongs to you from the prayer that God should release to you. Bí màá mi bá lọ tọ́ bá bọ̀ máa ẹ wá gbàdúrà fún mi. My mom goes and Papa she ask me to pray for her. Màá mi wá sọ̀rọ̀ kan sí mọ́ ta lọ sọ fún ọ pé wòlíì ni mi mo ní mọ̀ mọ̀ pé wòlíì ni ọ́ ọkọ rẹ wòlíì ìwọ náà wòlíì ẹ̀ ṣiṣẹ́ olúwa ṣùgbọ́n tí wọ́n kù láyé yìí máa gbàdúrà fún wa. I was pray for us sọ ń yẹ wá lónìí àbí ọ̀yẹ wá. See where we us today or now? Ẹ̀yin tí ó yẹ ju bí ó ṣe yọ lágúnjú lọ ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù. Clap for God, God will be with you also. Ìwọ sáà faramọ́ ọ̀rọ̀ mi bó ti wù kó le tó. Just about our word and stuff as it is. Ọmọ téèyàn ọba ẹ̀mọ téèyàn bá fẹ́ kọ́ dáa fún òun náà lèèyàn bá wí. The child as you want to be, you want, you want something like. Èmi kọ́ mo bí ṣùgbẹ́ ni mo bí nínú ẹ̀mí wọ́n gbàgbé wednesday kò sí tó di lọ́wọ́ tá ìparí ọdún yìí. don't forget wednesday nothing going to hinder you. ten lálẹ́ ní ọbẹ̀rẹ̀ two ní ọparí. from ten to two a.m. kò sí tó di lọ́wọ́ lọ́sẹ̀ yìí. nothing hinders this week. àìsinmi àdúrà. we don't rest in prayer. àìsinmi ọ̀rọ̀ ọlọ́run. we don't rest in the words of God. má gbàgbé friday. don't forget fridays as well. ní ilé agbára. at the power house. láago méje sí agogo méjìlá. from seven to twelve. ẹ jẹ́ àfi sí ọkàn wa. it at the back of our mind ọlọ́sẹ̀ freedom festival. ọlọ́sẹ̀ freedom festival. a sì ń gbé wò àti mọ̀ ṣe ṣe. we are contemplating already. so ní agbára ọlọ́run a sì ń à ń láti twenty one to twenty seven. bàbá àgbà we are thinking you should come from twenty one to twenty seven. ọ̀sẹ̀ kan gbáko ni monday to sunday. from monday to sunday. so ní agbára ọlọ́run. the power of God. Uh, ẹ wá farabalẹ̀ ẹ pàtẹ́wọ́ ńlá fọlọ́run. clap for Jesus Christ. torí mo rí pé màmá jẹ́ ẹ pẹ́ lánàá àwọn èèyàn fetí kò ń létí wọn ní nsọjọ wákàtí tí màmá ó ní màmá màmá ẹnìkan ló wọn ta kàlẹ́ndà wa pé ṣáwa ní ta kàlẹ́ndà ni mo ní màmá bá ti kọrin ọgbọ̀n ṣẹ́jú kọ́ ọlọ́gbà sórí tó bá fojú wọ̀ lásán ọlọ́mọdé òṣùbù sẹ́ni pé ń bò dé stage gan ó di pé ọ máa jó mí lára gan pé bọ́yọ̀ gbà èmi mo bẹ̀rù gbogbo wọn ju tá ń lọ. I fear them a lot. èmi ni wọ́n jẹ́ nìkan ó dè mí. fear them a lot. They have so much power. ọlọ́gbọ́n ti yé eku wọn fẹ́ wàhálà mọ́ n ò sì ní rí láyé. I don't want I don't want problems again I will never see problems again. Ah, ẹni ó ti bẹ̀rẹ̀ láti nineteen seventy someone started in nineteen seventy three. kọ́ máa lo orí I want to go against her. sẹ́fẹ́ mọ̀ bí ìrànṣẹ́ Ọlọ́run ṣe rí. I want to know how a minister of God is. hello. hi sir. yóò dáa fún yín o ìwọ tan sọ́kẹ́ẹ̀tì ilé rẹ. put on the plug. kọ wá ti wáyà bọ́. wire and cables in it. kọ wá gbọ́wọ́ lé. and then rest your hand on it. yóò kàn bá ọ ṣeré ni. she only play with you. kọ́ọ̀kan sọ pé ìwọ wáyà oríire ọ̀dà ó ti bó o ó sì ti ti bọ sọ́kẹ̀tì ó ti ta sọ́kẹ̀tì yẹn kọ́ wa ní wáyà orí rẹ̀ burú gan ọjà tàbí ọ̀rá lẹ́nu rẹ̀ kó gé. you put it in your mouth. bẹ́ẹ̀ ni ìránṣẹ́ ọlọ́run rí bí wọ́n bá ṣe ń dàgbà nú ẹ̀mí ni wọ́n ṣe dangerous ọlọ́run bí mi léèrè ńjọ́ kan olórí lóòrí gbogbo èṣù ló lanu ló ní kílẹ̀ lanu kó gbé kóra àti àdàtà ní mi ó ní rárá ẹ̀yin lẹ ní kílẹ̀ lanu ìtọ́kùnrin yẹn wí ni pé bí ẹni bá kúkú téèyàn kú kọ̀ dáa o. kò sọ pé kílẹ̀ ọ̀lànà ẹ lọ ẹ lọ ka bíbélì yẹn. Moses didn't ask the earth to open up and find them. tí ìdílé Kórà àti àdátánì bá kú ikú téèyàn kú láyé rí wọn ò ní mà pọ̀ wà láàyè. they will not know that you are alive. ilẹ̀ sì lanu ọ̀dọ̀ wọn nìkan ló gbé mi láwù. and they swallow them the three of them. Ah, òótọ́ ni ìwọ àtọkọ rẹ àti ẹ̀ta ilẹ̀ yẹn òótọ́ lẹ sì kówó ẹ̀ wá ó lóòótọ́ ni òkú àwọn tí ń gbọ́kọ rẹ lọ rèé ẹ̀mí mímọ́ ibi tí wọ́n ná ẹ̀mí mímọ́ bá ti ń dàn báyìí léèyàn gbọ́dọ̀ kíyè sára fún nínú ọ̀rọ̀ nínú ìṣe nínú ìwà. your action your thought your speaking. bọ́sọ̀ fún bàbá akédolú ọba àwọ̀ wa da aago wà ní pọ́blẹ́mù èmi ò gba kíní lọ́wọ́ ìyá yìí èmi ò ní lọ ọbẹ̀ o. ìjọ abá ti pè é tàbí bàbá abíára àti màpá àgbẹ̀ ní wá ṣọ́ọ̀ṣì bí wọ́n ṣe ń ṣèsọjí wọn láti lẹ̀ nìyẹn. that's how they do their festival and crusade. ọ̀rẹ́ kọ́ya olùbánjọ tí wọ́n bá gbá máìkì mú láago mẹ́fà ìrọ̀lẹ́ wọn lọ́dà ó di ilẹ̀ mọ́ torí pa àráyé gbàdúrà mọ́ àti ètò burúkú tá à ń fi sínú ìjọ lọ́jẹ́ ká church lọ́jẹ́ kó orílẹ̀-èdè wà bó ṣe wà yìí. the reason we are not the reason the nation is the reason is because we are not praying again. wọ́n lọ́ba kánsẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà wọ́n ní a fún ní ọjọ́ mẹ́rin pé tí ọba kúrò lórí oyè wọ́n wà tì wọ́n lọ́ba yẹn sọ pé ta lẹni tó sọ̀rọ̀ ọjọ́ kẹrin wọ́n wà tì wọ́n èrí dòní ẹ̀yin tẹ́ gbọ́ ìtàn yẹn bẹ́ẹ̀ mi agbára wà lọ́wọ́ ọlọ́run kí mo lọ́ wà ọwọ́ akẹni tí ó jù rẹ̀ lẹ̀ fún. torí ọba ṣe ń jù rẹ̀ lẹ̀ fún ni ó máa fún ọ ní sáyé fún ara ẹ̀ gan mọ́ so yóò dára fún wa ẹni tí ó ń fi agbára ọlọ́run ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù. so ẹ̀mí ọlọ́run sọ wípé kó o tó lọ travel anywhere. Spirit of God said before to lọ sí yín your hometown. ìyàwó àtàwọn ọmọ tí ẹ fẹ́ jọ lọ ẹ drive wọ bí ẹ yípo church nígbà mẹ́ta ẹ di pẹpẹ yẹn mú. Hold to the altar. Má lọ rẹ ru ọ̀ràn wá o, owó ni ọba ń ru wá ń jánáárì. Go and bring body and problems from home. Bàná lọ sọ pé wọ́n tún lù mí létí, etí mi ń wó, ẹsẹ̀ mi ẹ̀rí bí mo ṣe ń wọ́ ọ ọ̀ọ́dà nìkan ṣe ó wá di pẹpẹ ìwo ìmú ọlọ́run ẹ bá ti ro tó lòdì sí mi yóò forí ara ẹ̀ wú ẹ máa lọ ọ̀rìn àjò yín kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ láì ríránṣẹ́ ọlọ́run kankan má wulẹ̀ tẹ̀lé olúwa ẹ bá ti ro ń tọkọjá àlàáfíà fẹ́mi àtọmọ tí ń lọ ọ̀rìn àjò yìí ọlọ́run ní kẹ́ ẹ sọ fún un pé kó borí ara ẹ̀ rú. tọ́ba jẹ́ lọ́kọjá lọ́n lọ tó débàdàn tí wọ́n nẹ́nìkan ti kú lù yín mọ́ tọ́ọ̀nù padà o. ẹ sọ pé yóò sùn re. àbí bó o ní bàbá sì wọ̀ tọ́ọ̀nù lọ bẹ̀ kí wọ́n yí kúlé ọ lórí. a fún ọ o ẹ̀yin kan wọ́n ti ń retí yín lépẹ́ lè kọjá ọdún yìí lọ́dún ìsọdún tí ń bọ̀ àwọn máa parí iṣẹ́ yín ẹ̀mí mímọ́ ló máa parí iṣẹ́ wọn láìsẹ́ nìkankan nù. má bẹ̀rù àti lọlé lọ́dún yẹn ẹni bá ní ọmọ lọlé ìrankíran lórí ṣùgbọ́n ọlọ́run fẹ́ lọ jà fún ọ ọ fẹ́ mú ọ láti uproot àwọn ẹni ìka. the Lord is going there to fight for you and uproot the wicked ones there. ṣùgbọ́n ìwọ náà gbọ́n wá bọ́lọ̀ sọ̀rọ̀. But come here and talk to God. Ọwọ́ tí ọ̀la àánú ti ń bọ́ lágúnjú ṣiṣẹ́. That the merciless hand of God that works for Bọ́lá. Tí ò ṣe é fọwọ́ kan Ọlọ́run. That cannot be touched. Suma mi mo fẹ́ lọ lé. Let it come upon me, I'm going home. Ẹ ń bá ti ro kọjá àlàáfíà fún mi. Whoever thought evil against you. Yọ padà sórí ẹ̀. Let it go back to him. Àbí ọ̀dà abẹ́. Ẹnìkan lóhùn ọ̀fẹ́. Somebody doesn't want that. Àbí wọn náà ń lé èèyàn kiri ni. Or are you also pursuing someone? yóò dára fún wa. it shall be well with us. ẹ má gbàgbé atótónu àwọn bàbá bàbá. do not forget all of the abominations of our great parents. ẹ bá mi kàwé Málákì. read the book of Malachi. mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run mo fẹ́ sọ ní ṣókí afẹ́ bẹ́ẹ̀ sì pẹ́ pọ̀ tó lónìí mi mo máa ṣàná sí sàfìsì mi nìkan. however however large you are today i'm going to do the anointing for you. èmi nìkan mo máa ṣe. ó ní bàbá yìí go to do the anointing. torí mo fẹ́ mo fẹ́ kẹ́ ẹ lówó lọ́dún tí ń bọ̀. because i want you to be rich next year. mo fẹ́ kẹ́ ẹ kọ́lé. I want to build houses. Mo fẹ́ kẹ́ ẹ ṣèyàwó rẹpẹtẹ. I want to have great weddings next year. Ọdún tí ń bọ̀ lọ máa ṣèyàwó fún gbogbo àwọn ọmọ rẹ̀. Next year your children are going to get married. Mo fẹ́ kí àwọn ọ̀dọ́ yẹn rí iṣẹ́ níbi tó ga. I want those youth to have. Abẹ́ ẹ̀fẹ́ bẹ́ẹ̀. I don't want that. Kí ló bí four one nine ṣèbí ìṣòro àìní ni? Kí ló bí yahoo yahoo? àìní ni ẹ sì ní ṣaláìní torí ẹ wò ẹ kí ni ẹ ń pò kọ yín ẹ̀yin develop committee ẹ ṣe o. development committee I thank you. ẹ bùn mi lówó wọn fi jíṣẹ́ o. you give me money. ah ẹ ní sáláì ní o ẹ máa ń yà mí lẹ́nu gan-an ẹ máa ń yà mí lẹ́nu. ọkàn jẹ́ pé ti revival lẹ fún mi o tọdún ń bọ̀ o ṣe é gbọ́. tàbólé gidi for revival. mo ti sẹ́ndì ẹ̀ sí mo ti sẹ́ndì ẹ̀ sí òkè lọ́hùn láti lọ ṣiṣẹ́. I sent it to all bẹ́ẹ̀ ṣe ń fún mi lé n ò fún ṣọ́ọ̀ṣì yé o èmi ò kúrọ́ o n ò fún ṣọ́ọ̀ṣì kọ́bọ̀ kò sí tí mo fún jíṣẹ́ fún ṣọ́ọ̀ṣì ẹ bá ń kí wọn wọ́n ṣe two hundred thousand wọ́n fún mi o. the development àwọn yúùtù ní àwọn òtí ẹ̀ráyè tí wọ́n kọ́ ní ṣe náà kí ni ṣe ìrọ̀wọ́ àwọn. money. kódà má tiẹ̀ tẹ́sí mẹ́sẹ̀gì mi pé o ṣe ẹ bá owó tẹ́sí mẹ́sẹ̀gì fi inú kíní àkáǹtì. in fact don't text me the money for the text message put it in my account. má kí mi má kí mi. do not bring the prophet. ọlọ́run ràn lọ́wọ́. the lord will help you. ẹ mọ̀ pé di àgbọn ni mí ni. ó ti lọ àmì di àgbọn. á dáa fún yín o. shall we well with you. so ẹ já gbọ́ ìfáàrà lórí tán bàbá ń sọ. so just listen to the introduction of what the great fathers have said. lórí Málákì orí kẹta ẹsẹ̀ kìíní ẹsẹ̀ kejì. Malachi three verse one. Kíyèsí. Èmi ó rán oníṣẹ́ mi. Èmi ó rán oníṣẹ́ mi. Yóò sì tún ọ̀nà ṣe níwájú mi. Yóò tún ọ̀nà ṣe. Ta ló Ọlọ́run? Who is the worker of God? Ẹ dáhùn o. Jésù. Sáà ti rán àbá àrán. Táìmù Jésù la wà láti gbà. Ó ti rán. Èmi ń gbàdúrà kan Jésù ò ní bẹ́ mi ìpadàbọ̀ Jésù ò ní bẹ́ mi ẹ̀ ń bí o. The government just come to meet us here. Rapture ìpè tí bá ti dún lọ́rùn báyìí tí wọ́n bá ti fan kí ni orúkọ ẹ̀ trumpet lágbára ọlọ́run èmi yóò ní sílẹ̀ láéláé. bàbá wa will not be here on earth again. kìrìsìtẹ́nì kọ́ ló ní ìpadàbọ̀ jésù a kàn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ nípa pé ń padà bọ̀ ni. ìpadàbọ̀ rẹ̀ ò sí fún kìrìsìtẹ́nì. come back is not for Christians ìyàtọ̀ wà láàrin ìpadàbọ̀ rẹ̀ àti rapture. there is where he is coming back and the rapture. gbogbo ẹ̀dá tí ò bá ti rapture láyé. whoever is that is not raptured. Uh, wọ́n kan àgbákò. they are doomed. kí mo ní wọn they are doomed. ìdájọ́ wọn ọ bẹ́tà kéèyàn má wáyé. It's better for you not to come to earth at all. A máa sí ikú lọ́wọ́ láti má pààyàn. Because death is going to be hindered from killing again. Ṣé bí ní ìsìndínú bá ń bí o lè máa ronú pé mo lè para mi? Sometimes you are angry you be thinking as you want to commit suicide. Ikú ò ní pààyàn ńgbà náà mọ́. Death will not kill them. Bọ́ bá ṣe parun wọn dà ẹjọ́ kò ní. O tiẹ̀ ní sí mbẹ̀. Ọ̀sàmí ni. A ti rán oníṣẹ́ wá. The embassy has been sent ahead. Láti tún ọ̀nà Ọlọ́run ṣe. the way of God. Kí lọ́nà tó tún ṣe ni pé agbede méjì àwa àtọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò gún. The gap between us and God is not smooth. Jésù wá ṣe ìlàjà láàrin ènìyàn àtọlọ́run. between men and God. Kí a lè wọlé sínú sínágọ́gù mo ò bẹ́mi àti ẹ̀dá tẹ́mi bá fẹ́ wá bí nísìn ẹrù ẹ̀ṣẹ̀ yín ni wọ́n rù wá tẹ́mi náà báyìí lẹ́sẹ̀ ibi wọn ti fi kíní wọlú òkú olúwẹ̀ jáde rèé ṣùgbọ́n a dúpẹ́ lónìí a lè kúnlẹ̀ a lè sọ̀rọ̀ a lè pe bàbá wa nínú ilé wa a lè sọ́tà abẹ́ ká gbàdúrà kọ́ gbọ́ ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù. ọ̀yà mọ̀. àti olúwa tí ẹ̀yin ń wá yóò dé ní òjijì sí tẹ́ḿpìlì rẹ̀. yóò dé lójijì ó ti wà tẹ́ḿpìlì káàkiri báyìí. àní oníṣẹ́ májẹ̀mú náà. oníṣẹ́ májẹ̀mú náà. tí inú yín dùn sí. tí inú ó ti dé ó ti wà o ní ṣiṣẹ́ mountain of fire. he is working at mountain of fire. o ní ṣiṣẹ́ ní redeem. he is working at redeem. o ní ṣiṣẹ́ ní winner. he is working at winner. o ní ṣiṣẹ́ ní CAC gbogbo. he is working at CAC. o ní ṣiṣẹ́ ní the Apple church. he is working at the Apple church. o ní ṣiṣẹ́ ní gbogbo church. he is working all churches. ó wà ní tẹ́ḿpìlì àfẹni tí ò bá lè pé. he is in the temple except you cannot call him. oníṣẹ́ ni bàbá yẹn. he is the worker gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú Jésù. do not take Jesus Christ with levity. ewu tó wà nù pé kó ọmọ gba Jésù pọ̀ o. the danger in not receiving Jesus Christ is so very. òun ló wà ní ẹsẹ̀ sixteen seventeen ní John three. ewu bẹ̀ nìyẹn. those are the dangers there. Eh? three sixteen seventeen eighteen má gba abẹ yẹn dé màmá ọtọ ọtọ bá jẹ wọn bọ ká ṣé wọn ò rí John. John three nítorí ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni bẹ́ẹ̀ni kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ ẹni mélòó ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ má bàa ṣègbé wọ́n má bàa ṣègbé ṣùgbọ́n kí o lè ní ìyà ẹni pẹ̀kún o lè ní ìyà ẹni pẹ̀kún nítorí ọlọ́run kò rán ọmọ rẹ̀ sí aráyé láti dá aráyé lẹ́jọ́ ṣùgbọ́n kí a lè ti pasẹ̀ rẹ̀ gba aráyé là ẹni tí ó bá gbà á gbọ́ ẹni tó bá gbà á gbọ́ a kò ní dá lẹ́jọ́ a lè dá ọ lẹ́jọ́ mọ́ láé kò sí tọkàn pẹ̀lú ìtẹ́ funfun. bẹ́ẹ̀ma ibi tá a ti máa gbèrè wa nìyẹn. ẹ jọ̀wọ́ ibi a ti máa gba èrè wa nìyẹn. ọ̀yà mọ̀. ṣùgbọ́n a ti dẹ́ ẹni tí kò gbà á gbọ́ lẹ́jọ́ náà. a ti dẹ́ ẹni tí ò bá gbà gbọ́ lẹ́jọ́ náà. nítorí tí kò gba orúkọ ọmọ bíbí kan ṣoṣo. nítorí kò gba ọmọ bíbí. ti ọlọ́run gbọ́. ọlọ́run gbọ́. the only begotten son of God. kò sí ìwà bọ̀dá mi dá ìwà ìwà mọ̀mọ́ mi dá ìwà tí ìyá rẹ ọba ìgbà jésù tó ìdíjú pin ọ̀run àpáàdì ní lọ. if your mother does not accept Jesus right before she die then she is going to hell straight. jésù ni àkàsọ̀ láti ayé lọ sí ọ̀run. Jesus Christ is the pathway from hell to heaven. gbogbo èèyàn ni mo mo fẹ́ kó wo bó tu kọ́ fẹ́ràn èèyàn tó kọ́ jí ẹlẹ́sìn kejì àwọn ẹlẹ́sìn kejì míì dáa jù wá lọ ìwà wọn dáa jù wá lọ ìṣe wọn dáa jù wá lọ ká sin ọlọ́run ká lọ mọ́sálásí gbogbo gbà ká bọ̀rìṣà olórìṣà míì dáa ju kìrìsìtẹ́nì lọ ṣùgbọ́n kò sí bó ṣe wíwẹ̀ ẹsẹ̀ lè mọ́ tó. however good they are. thirty five thirty six the same chapter. John three thousand thirty six bá fẹ́ ọmọ. bàbá fi ọmọ. ó sì ti fi gbogbo lé e lọ́wọ́. gbogbo nǹkan ní ìdìláyé ló ti fi lé e lọ́wọ́. ẹni tó bá gba ọmọ gbọ́. ẹni bá gba ọmọ gbọ́. ó ní ìyè àìnípẹ̀kun. ó ní ìyè àìnípẹ̀kun. ẹni tí kò bá sì gba ọmọ gbọ́. ẹnikẹ́ni tí ò bá ti gbàgbọ́. kì yóò rí ìyè ṣùgbọ́n ìbínú Ọlọ́run ń bẹ lórí rẹ̀. ṣé ẹ rí bá bàbá yẹn ṣe tú wẹ́lẹ́wẹ́lẹ́ lèmi náà fi ń tú fún níwọ̀nba. the way those great fathers enunciated it. ìbínú ọlọ́run bẹ lórí ẹni bẹ́ẹ̀. The anger of God is upon whoever does not believe in him. Èèyàn lè gba Jésù lẹ́yìn pé kásìrí ẹ̀ máa bò kì ṣe gbogbo èèyàn ni ó lówó. Bàbá ń sọ̀rọ̀ kan fún mi lánàá pé ṣé òun tẹnu mọ́ bàbá wa Emmanuel Akérèdọ́lù pé ṣé mò ń kìlọ̀ fáwọn ikọ̀ àtìríjú Olódùmarè kò sẹ́ni ó lè rí ọ bí o ṣe ń ṣiṣẹ́ Olúwa tí ò ní wù ú ṣe kì ṣe gbogbo òrànṣẹ́ ọlọ́run ló lè dá dúró ẹlòmíì máa activity rẹ̀ máa le ju tiẹ̀ lọ́nu sí olúwa ìjọ wọn bá ti tì í ta kúrò lábẹ́ rẹ yóò máa kígbe rẹ pé o gbé ṣe pè ní o máa tẹnu mọ́ o. baba kebiri asked me to tell the minister of yesterday that it's not even I can stand on their own. oore ọ̀fẹ́ tí a fún ìwọ tá a fún èmi ó yàtọ̀. the grace given to us is different. ẹ n ta fún ẹlòmíì níyì sí ni pé kó lówó lábẹ́ bàbá ọlágúnjú bàbá ọlágúnjú ò gbọ́dọ̀ sunkún owó wọn ò gbọ́dọ̀ sọ pé a nídi owó kọ́ ọmọ fún mi bọ́ọ̀ bá ti fún mi ìjọba ti sọ̀rọ̀ owó ẹ̀mí yẹn á wá pé ìwọ ni wọ́n bá wí lọ fún lówó ìjọba ti ń di tí sí iṣẹ́ ìrántí tá a gbélé lọ́wọ́ ni kò tì mí lẹ́yìn kí n má bàa lọ máa sọ̀sọ̀kúsọ̀ ń ta. your ministry to support babalagunju ministry so that it doesn't go out and lack. àwọn ìránṣẹ́ ọlọ́run kan ń bẹ tó jẹ́ pé tó bá tú àkókò pátán pásítọ̀ mi ń bẹ tá a bá lè yọwọ́ kó pẹ́ ọlágójú lọ kọ́ là ń bá ṣiṣẹ́ ẹ lọ kọ́lẹ̀ ẹ máa lówó arọ máa tọwọ́ yín dìde afọ́jú máa tọwọ́ tẹ́ ẹ bá ti kú ò lábẹ́ mínísírì ìjọ ẹ bá kú ò. pastors we do wonders here they don't leave this ministry. ṣe wọ́n ní wọ́n ní mo tiẹ̀ ti rí wọn rẹpẹtẹ níbi tẹ́mi ti kú ò. I've seen many of them where left. sẹ́ni tí ó ẹni ẹ wọ́n márọ̀ kan bọ̀ ọ̀gá mi kan ọkàn ni ọ̀yà ẹ̀ fi lẹ̀ ń bẹ̀. and one of our pastor dem leave him there. máa rìn lọ ìyẹn ṣubú tẹ̀ mẹ́rin. and so he walk about and that one fell. èmi sì rè mọ́sẹ̀ kúrò nu mùsùlùmù ni mo ní nǹkan ń sí ọ ọ̀fẹ́ dàbí ara kọ́. and I wonder do you want to come back. oníkọ́ dídé ìyẹn tó dìde kàbíkàbí ó tún ṣubú ọ̀fẹ́ nu gbálẹ̀ ìtẹ̀jẹ̀ onídìde. so stand up ó sì rìn lọ́ngbà tí èrìn lẹ́ẹ̀mẹrin sí ẹ̀ márùn-ún awọ́ àtẹsẹ̀ máa ń na. by the time he walk for about five times. wọ́n tún máa fọ́jú kan wá. he dey change his legs they brought a blind person too ibi ẹ̀rù ń bà mí sí mo láì rẹ kó o sì dì í mú dáadáa. know your ministry and hold on to it tightly. ọkàn ni ẹ wo ẹ bá ń bu yẹ̀pẹ̀ ẹ bomi díẹ̀ sí i nígbà tí Jésù ń ṣiṣẹ́ ó sì fi afọ́jú lójú. the way Jesus Christ did with the mouth. ẹjọ èpè àti ojú ẹjọ sí abára wọn mu ọwọ anìkọ máa sojú yẹwuyẹwuyẹwuyẹ kí ló ìyẹn ní òun rí pé nǹkan kan ń yí onímọ̀ tó ṣe jẹjẹwuyẹwuyẹ onímọ̀ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n yà máa ṣe kí ló tún rí olóhùn rí pé àwọn èèyàn kan lọ fírífírí ó ní máa ṣe yẹ́wúyẹ́wúyẹ́wúyẹ́ lójú tó ti rà àfi láwù lójú náà ẹni mọ̀ ń sọ̀rọ̀ yìí mò ń sọ níwájú ọlọ́run àti èèyàn pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run òní wọ̀dún ìdájọ́ ńlá. you will never be condemned. ń bẹ́ẹ̀ ó ti ń san oko ní agric ní ìlú Adó Èkìtì. ìsinmi farm right now. gbàmọ́ fẹ́ wá tún iṣẹ́ olúwa kọ́ lọ́dọ̀ mi ẹ má kánjú wájú ọlọ́run when I went there for a very I want to come back here. bàbá yẹn ṣe ń sọ fún mi ló jẹ́ rò pé wọ́n á sọ lánàá ni dákun máa sọ fáwọn èèyàn ó lè jẹ́ olórí ẹgbẹ́ tọ́ ma gbàdúrà tí iná ń ra àwọn èèyàn sọ pé tẹ à wá tẹ̀lé gbogbogbò náà tẹ́ bá lọ tẹ̀dú ẹ̀ ju bàbá ọlágúnjú lọ irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ o. do not be lured by anybody to think that you can stand on your own. ẹrù míì tí wọn ò ní dìrù míì ẹlòmíì wọn ò dìrù You will get where you are supposed to be going to. Ẹnìkan bẹ lábẹ́ bàbá wa bàbá wa wínà kí ni àpòrúkọ ẹ̀ lọ́wọ́ Abuja. Nígbà tí ọmọ ọ̀dọ̀ bá ń san five million naira fún pásítọ̀. Ẹ jọ sá èló gan ló gangan ń rí lóṣù. every month? Kò sí táwọn èèyàn sọ tán olólùwà sọ pé jọ́ tó ń bá kú lábẹ́ bàbá yẹn ló ń tàn ẹ má kú. Bẹ́ẹ̀ lẹ́yìn tí ẹ lówó ẹ má wò pé ọ̀rọ̀ ẹ ti le jù bàbá ọmọ jàdúrà lọ àfọ̀rọ̀ àfọ̀rọ̀ mọ́ dẹ́sẹ̀ mọ́ dẹ́sẹ̀ mo fẹ́ gbádùn ẹjọ́ sà ẹjọ́ sà tọ́ ọ bá jábọ́ ìwọ àti ta lẹ́jọ́ máa ran ìwọ àti ìdílé rẹ ni kò dí mi lọ́wọ́ kó o tó yí padà lọ́lọ́run tún ti gbẹ́ lómi dìde kó o tó sọ pé ò ṣe mọ́ lọ́lọ́run tún ti ń wẹ́ lómi kó o tó ń rò lásán ò rò lásán ọlọ́run ti ń wẹ́ lómi iṣẹ́ tá a ti parí látọ̀run ni iṣẹ́ ìránṣẹ́ agbára ọlọ́run nígbà ni àwọn kan wà ń tatọ́ pé ó yẹ kí n dá padà sínú létí mọ́ ẹ̀mí ọlọ́run sọ pé jàǹkárí wọ̀ ni wọ́n má dá wọn padà sí abẹ́ ẹsẹ̀ ìránṣẹ́ mi tí wọ́n kò lábẹ́ mi bí lónìí. àbá wàá ráwọn olówó míì tí wọ́n ti lọ ń bí. some rich people are left here. so májẹ̀mú tiẹ̀ mọ́. know your covenant. àtàyè ilẹ̀ ti bọ́nù ìdájọ́ ìbànújẹ́ wá sọ fẹ́ni tí mẹlẹ́gbẹ̀ẹ́ pé mi ní mí ti target mi láyé. tell somebody I will not miss my target. ẹ sọ bẹ́ẹ̀ dáadáa. Tell someone I will not miss my target. Tájẹ́tì Ọlọ́run The target of God is for you to accept Jesus Christ as your Lord and personal Savior. Ká má bàa dá ọ ní ẹjọ́. So that you will not be condemned. Ẹnikẹ́ni tí ò bá wá gba Jésù lólúwa àtolùgbàlà. Whoever does not accept Jesus Christ as his personal Lord and Savior. Bíbélì ni pé a ti dá lẹ́jọ́ náà. The Bible says he is already condemned. Gbogbo ń tó Whatever you have here. A lè You may not even take money from you. A lè You may not take honors from you. Tó o bá gba Jésù lólúwa àtolùgbàlà. If you don't accept Jesus Christ as your and oh, a savior. I don't accept his words. ìbínú ọlọ́run ń bọ̀ o. the anger of God is already coming. tọ́fẹ́ èèyàn mẹ́ta ti ń bẹ̀lẹ̀ ẹni ti ń bẹ̀lẹ̀ first left and right ṣe pé o ní wọnú ìbínú ọlọ́run. you will not enter into the anger of God. sọ pé mi àti ọkàn máa fojú wò láwọ̀ ọ̀sán mọ̀ ní àdìsí. tell him we only see it will not come it will not come out. ìpadàbọ̀ olúwa rèé o. the coming of Christ is this. ẹ bá mi lọ sí ìwé Málákì yẹn orí kẹrin ẹsẹ̀ ìkíní ẹ̀ka díẹ̀ ká máa lọ lé wa. Malachi four verse one. ìpadàbọ̀ rẹ̀ bí ó ṣe rí nù ìpadàbọ̀ olùgbàlà. ṣàkíyèsí. ṣàkíyèsí. ọjọ́ náà ń bọ̀. ọjọ́ náà ń bọ̀. tí yóò máa jò bí iná ìléru. a máa jò bí iná ìléru. àti gbogbo àwọn agbéraga. agbéraga. pàṣẹ àti gbogbo àwọn olùṣe búburú olùṣe búburú yóò dàbí àkékù koríko wọ́n dàbí wọn ò ní kú wọ́n dàbí àkékù koríko ọ̀yà mọ̀. ọjọ́ náà ti ń bọ̀ ọjọ́ náà ti dé tán o yóò sì jó wọn run yóò jó wọn run bí olúwa àwọn ọmọ ogun wí lolúwa àwọn ọmọ ogun wí tí kì yóò fi kú gbòǹgbò tàbí ẹ̀ka fún wọn kò ní sí gbòǹgbò tàbí ẹ̀ka fún wọn mọ́ máa tẹ̀síwájú nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sálẹ̀ díẹ̀ yà á kadí ẹ̀ sí sàlẹ̀. ṣùgbọ́n oòrùn òdodo yóò là. oòrùn òdodo yóò là. tí òun ti ìmúláradá ní ìyapa rẹ̀. tó ìmúláradá nípa rẹ̀ ìgbà náà ni ó kó gbogbo èèyàn jọ lágbàáyé pátápátá. everybody all over the world. a ní dààmú mọ́. will not be troubled again. fún ẹ̀yin tí ó bẹ̀rù orúkọ mi. fún ẹnikẹ́ni tó bẹ̀rù orúkọ mi. ẹ̀yin ó sì jáde lọ. ẹ̀yin ó jáde lọ. ẹ̀yin ó sì máa dàgbà bí àwọn ẹgbọrọ màálù inú àgbo. <laughs> ta ń lọ ọbẹ̀ yẹn sá. who is going there. èmi ni ń bá wí yẹn o. you talking to me. ǹ sọ ti yín o èmi ni ń bá wí o. I'm not telling you talking about something you are talking to me. ìwọ sá máa gbọ́ ọmọ jó ní ìsìn kan alẹ́ mi ni àtọmọ mi àti ẹbí mi àti ìyàwó mi ni ń bá wí. myself and my family. a kò ní sí wàhálà bí a ń lọ o. there no be trouble where we are going. hello. hi sir. kí mo ní màmá yẹn sọ pé ọ̀nà mẹ́rin pọ̀ ọba sí ẹ sàbí mo ṣe ń wúlò fọlọ́ ń sin wàhálà mi ń pọ̀. as I get to so so is my problem. ṣe é mọ̀ pé. you are challenged n tí mo fi pe àwọn ọmọ tí mo bí nú ẹ wá o. call my children and told them. ẹ má fẹ́ràn sí ọlọ́run. do not marry ministers of God. bí wọn bá tí wọn bá ti délé torí àwọn àbúrò mi ti fẹ́ràn sí ọlọ́run púpọ̀ so ẹ ẹ wo tí kankan nu wọn bá fọ̀n sí pé ẹ fẹ́ fẹ́ yìí ẹ pẹ́ ẹ fẹ́. I told them not to marry ministers of God. hello. hi sir mo sì rántí inú ọdún tá a wà nù rẹ̀ sọ́dún tá a wà nù ẹ̀ ni Ajíbádé wà níbí Ajíbádé London US ni o ó wà níbí ọkọ wà lọ ọfẹ ọfẹ lóòótọ́ sùn kan sábò sùn méjì mo kàn tiẹ̀ jókòó kí tiẹ̀ kí tiẹ̀ lọ alọkọ gan fún ẹni ẹlẹni ó gbèjù sí ó gbèjù sí US ó wà mí ní atọ́ ti dé ní ìsìn. Ajíbádé ṣe àmọ́ Ajíbádé was here and the husband was abroad. kò sí ṣe kò sí sinmi fún ránṣẹ́ Ọlọ́run. there is no rest for ministers of God. kò sí sinmi fún wa. there is no rest for them bọ́ bá dàárọ̀ monday tí n bá ní mo fẹ́ mo fẹ́ ṣe kínní àfi bá tètè lọ tí n bá tètè wo òwúrọ̀ la wà tọ́ba tí tọ́ba kàmi mọ́ tẹ̀ tí kàmi mọ́ sàlẹ̀ ó tún dalẹ̀ gẹ́dẹ́rẹ́ èmi náà wá ń sá ni mo fi ń gbàdúrà fún bàbá tó ṣe power house mi tọ́ba jẹ́ pé lóòótọ́ lọ́lọ́run máa ń san èrè fún yàn láyé. God truly rewards people on earth. ìránṣẹ́ yẹn máa gba èrè kan tó lágbára. that's why we receive rewards. a sì máa pòkìkí ẹ̀ lágbára ọlọ́run. and he will be proclaimed mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. I will not say more than that. tí o bá ṣe yẹn máa ti kú. if not for that I would have been dead. ẹlòmíà ni ẹ lọ jí màmá wá bí bàrí bàbá ẹ lọ jí màmá wá. some people ask to let to go and wake mommy if they can't find daddy. bá a bá tiẹ̀ fẹ́ bára wa ṣe ń gbà mí gbà wọ́n bá ti ń kégbe náà àtúká náà ni lọ́n sànú olúwẹ̀. God have mercy. Ẹ̀yin ọmọ ẹ má fẹ́ràn sí Ọlọ́run ẹ má fẹ́ràn sí Ọlọ́run. Children don't marry ministers of God. Ẹ má fẹ́ wọn. Ó nà ó nì ó nà ọ̀ráyè ẹgbẹ́ yóò ti gbé ní fò ìgbé fò mọ́mọ́ ńlẹ́ lómi kò ní kí ni ẹ bá mi ẹ̀yin náà lọ lé ni mà ẹ má lọ lé a kí ló dé ẹ ṣe jẹ́ àṣẹ fada kákúkú má kú mà pa àníyàwó ẹ eléyìí ní ní ní ọ̀nà mi àgbéjú lẹ̀ nǹkan bẹ lọ́fíìsì mi ń bò pé lóru a ní bàbá ọ́fíìsì mi ọkùnrin ń kọ kí ni ń si ọ́ a ní bàbá ẹ wo ẹ wo ẹ wo ẹ fi gbogbo ẹ lẹ̀ so ń jẹ ha bẹ́ẹ̀ sì lórí fún àbàbà bàbà bàbà bàbà bàbà. that's why it is for those great men of God. ẹ ẹ bá láìkì ìbálòpọ̀ tó bá lọ fẹ́ràn sí ọlọ́run ọlọ́run ọlọ́run ó wo ẹ̀ẹ́dọ̀ bọ̀ sùn tí ó wọ́n fún ọ lóyún hello. aisha bọ ṣé èèyàn wa gbọ́dọ̀ ṣe gbogbo eléyìí kọ wa tún padà sọ́run àpáàdì. ṣùjú ọlọ́bí sàn jẹ́ ẹ sọ pé orí mi kọ́. my head refuses it. ọjọ́ mẹ́ńlá ló fi wà ń bí ni ẹ̀yin tẹ́gbẹ́ lo ọjọ́ mẹ́ńlá yẹn pé nínú iṣẹ́ ìránṣẹ́ ìtẹ́ ẹ̀dẹ́lé ẹ̀ sọ̀wọ́ báyìí ṣẹ́ ti kọ́ wá sí yun kọ́ wá lọ́rùn àpárí ọlọ́run ní mọ̀jẹ̀ ń bá wọn lọ mọ̀jẹ̀ ń bá wọn lọ. ẹ jẹ́ Jésù yẹn tán yányán. let us accept Jesus Christ as our. ohun tó a ní ìdíyọ̀wọ́ ẹ̀ lọ́wọ́ what we need is with him. ká sì máa kíyè sọ̀rọ̀ táwọn bàbá bàbá yẹn ń sọ. and then we should be we should observe what the statement of God iwájú ẹ̀yìn á ti ẹ̀yìn á ohun gbogbo àti máa ń pe ẹ̀rọnú àti padà sí Egypt dúró sínú ẹ̀ stand here. o lè lọ ọ̀dọ̀ wòlíì kí á yá àwẹ̀ fún fódìdí ọdún kankan má tiẹ̀ mì. you may go to the moment and get fast in fast for a year. ohun tó kàn máa kù ni pé ojú kì yóò tì ọ́. you will not èyí ò sí nínú pé bọ́yọ̀ ọdẹ́sẹ̀ should not be because you have sinned. táìmù yẹn a tún palẹ̀ àwọn nǹkan mọ́ fún ọ kó o lè da lágbára. it will mean that that something is being the way is being clear for you. ó rò ó san ó ọmọ san ó gbogbo san. you be able to pay your rent and pay your school fees. ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ẹ́sẹ̀sì tó ọmọ níyẹn tó ọmọ lówó tó ọmọ ń so gbogbo yẹn ó ṣe ṣe kọ́ ọmọ wáyé bẹ́ẹ̀ ni wà ní ṣòwò ṣe ẹ ń bá dé ibi ìtókè kún tílẹ̀ ẹ ń bá yípo ṣọ́ọ̀ṣì látẹ̀yìn bí ló ti kún yípo títí dé ìdí igi yẹn lọ báyìí ẹ jọ sá tí wọn bá ní gbogbo owó tá a kójọ one point three ṣé wo ò ní sọ pé ó lè ní a. ìwọ́n kọ́mísà wọ́n ní kára one point three million from the crowd. bàbá yẹn gbowó lánàá ní ìsìn wọn gba gbogbo owó tí bàbá yẹn gbà lánàá yẹn bàbá owó bẹ́ẹ̀ ṣe jáde yẹn owó rèé o owó kíni. people will be wondering at the large crowd and they will think it is money but it's not money. ṣùgbọ́n bí mo jókòó sí láàárọ̀ yìí nísìnyí àbí mo fún ọ lówó kankan kó lọ lé ibi mo jókòó sí lọ́mọ ọlọ́run kan tó ti bọ̀ lówó mi báyé mi ṣe rí nìyẹn. where i start this morning some. àwọn kan appreciate tí mo ṣe yẹn àwọn kan kàn ti ẹ pè mí ní pé ṣe ẹ ti rá láti ọlọ́nu. those who appreciate work what i'm doing they come me money. téèyàn bá lọ organize kúséèdì pé kò ń fẹ́ fi lówó But if you organize more crusade because you want to get money. Orí ọ̀tà ni ó ti máa kúrọ́ o. Olúwa wí. You only be lying. Àwọn kan tẹ́tẹ́tẹ́ wọ́n lọ ra pósí. Someone to go and buy coffin. Àbí bàbá ọkọ sọ fún yín, pósí. You bought coffin. Ìwọ tó ọba ti fowó bẹ̀ ọmọ rẹ̀ ń lọ. If you don't drop money. Ta ló fẹ́ gbọ́yùn? Your children go, are going. Ṣùgbọ́n church ti da oró mọ́ wọn lọ́wọ́ lórí. But the church has become desolate now. Wọ́n ṣe débi pé wọ́n á lọ gba àfọ̀ṣẹ go and take charm. bàbá nìbàdàn iye tí wọ́n fi ṣe kúṣèdì lọ bí eighty million wọ́n sì fẹ́ fi pa one hundred and fifty million. they used eight million for Christian they want to make one. ọjọ́ méje seven days. èrò lọ bí omi. that was a large crowd. wọ́n ní akawó owó gan ọwọ́ seven million. and the money did not even get to seven million. àwọn tí wọ́n yá wọn lówó sọ pé ẹ tètè sún ìsọjí o kò gbọ́dọ̀ mọ̀ pé o. and the people lent them money told them that money must be complete ẹ jọ sa ẹ bá ń bẹ ní tí ń bẹ lẹ́gbọ̀ọ́ yín pé ṣé wọ́n ń tajà ni. ẹ dáhùn nǹkan kan dùn mọ́ mi nínú pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́ àwọn tí wọ́n ń ṣèrì bọmi láàrin bíríkìtì yẹn nísìn tabak àwọn tí ó ṣèrì bọmi lẹ́yìn orí ọ̀fẹ́ nísìn lágbára ọlọ́run àwọn yẹn náà bóyá bí twenty four twenty five ni wọ́n pè wọ́n tá a bá jà mọ́ àwọn tí wọ́n ti lọ bí one fifty tí wọ́n gba ìrìbọ ẹ bá ń pàtẹ́wọ́ ńlá fún Jésù ó ti tó o that's enough. èrè gidi nù. that's the reward. ó ní ó ní inú ọlọ́run dùn fún ẹlẹ́sẹ̀ kan tó jẹ́ kí God is always excited about the sinner that repented. so ewu ń bẹ ní ìkẹyìn ayé ẹ máa gbọ́ so ìwọ máa yọ̀ ni ẹni tí ò ẹni tí ọba ká máa yé iná léwu lọ bọ́ sínú ọ bọ́ sínú náà léwu nígbà tí wọ́n bá pa ayé dé táyé tó tuntun àti ayé tuntun tó bá wọlé. when the new earth and the new heaven comes in. ayé ilé máa wà nínú adágún náà ni. this old earth will be in air yóò dára fún yín. it shall be well with you. mo ń ní iná mo sì ń sọ nǹkan ń bì ní gbogbo ìgbà. ẹ̀yin wo lè fẹ́ ṣàṣeyọrí lọ́dọ̀ ọlọ́ ẹ̀ sọ́wọ́ báyìí. you want to succeed to your hand. kí ni bàbá yẹn sọ pé kó o ṣe lánàá ẹni bá mọ̀ kọ́ náwó tó o bá gbàgbé ọ̀rọ̀ bàbá akérèdọ́lù lánàá ó sì máa ń rìpìtì ọ̀rọ̀ yẹn kí mo ní ká ẹ ṣe ẹni bá màkọ́ náwọ́ ẹ̀yin church wọ́dì mi ọ̀ràn ti ẹ̀ mọ́ tí bàbá yẹn sọ ọlẹ́ni tí ó sin ọlọ́run kọ́ gọ̀. if you want to serve God you must be foolish. ó lè fọwọ́ gbáyà fún yín. I can beat my chest. ìrántí ọlọ́run lè yan ìjọ jẹ o. the minister of God must not cheat the church. ìjọ àti yíyan yín jẹ iná máa kú the day we start cheating you then the fire on the altar will go off. bí wèrè afọ́jú débi tí ọmọ ń pa sí olúwa tó bá gbá máìkì mú ẹ máa gbà lọ́wọ́ ẹ̀ ni torí iná ti ń bẹ lórí pẹpẹ. because of the fire on the altar. ohun tó sì jẹ́ kí iná yẹn máa ṣe ni pé a máa kúrọ́ fún yín ká máa dẹ́yìn. because you are not lying to you. bàbá mi sẹ́kítì ní tòsí tẹ́sọ́rà lọ tẹ̀lé lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìgbò ẹ má jẹ́ wọ́n mọ̀ pé iye tá a rí nù ìwọ gba báyìí máa bá tiẹ̀ lọ á dìndìnrìn á tún gbowó lọ́wọ́ wọn lálẹ́ ẹ̀ ṣe dìndìnrín. you are not imbeciles. ẹni tí ń ṣiṣẹ́ ojú olúwa kò wá ń bá a nígbà tó ń ṣe kíni tó lọ bá a aṣọ. ọmọ ọlọ́run tó náà bá sì wò sọ̀sọ̀ pé èmi mo ti ka akọrin lásán iye wọn yẹn bá dàda mẹ́wàá iye báyìí ni ọ jẹ́ tekini kankankan o ijó ti ń ro ọjọ́ náà láńgẹ́lì o ti okun ti kìí ṣe bí nìkan o ọ̀njà ìjọ gbogbo ìjọ pátápátá ní ìjà. all churches. the more tó bá fi ń wọnú ó yẹ ká another matter mi tó wọlé kó tó ó kéré march. torí mo ń gba ọlọ́run mi gbọ́. I believe in my God. àwọn kan máa dìde lọ ra ilẹ̀. some people go and buy land. ilẹ̀ yẹn lè bẹ̀rẹ̀ láti rí one fifty acres start from our one acres. nígbà tá a bá lọ́dún tí ń bọ̀ sọ́dún tí ń bọ̀ tó ń bọ̀. from next year out twenty twenty. freedom festival a ní ṣe ń bí mọ́. we no do our freedom festival here. má wulẹ̀ sàmì kọ̀ pẹ́ mọ́. it won't be long. ẹ pé bàbá a ti sọ àwọn àránṣẹ́ ọlọ́mìn náà ti sọ. great man of God have said it. a wà máa lé àwọn ṣọ́ọ̀ṣì kan tá à ń lé. now be pursue some churches. eléyìí starting starting to to uh, starting the work ni. this is just a starting point ọ̀nà badagiri sí ni tó o fẹ́ rà o. as around badagiri, if to buy. ibẹ̀ la ibẹ̀ mo rí káàmpù yẹn tí àròkùn yẹn. that's why I saw the camp. a dára fún ọ wọ́n fóònù mi o tó o bá fẹ́ rà kọ́ lọ rà kọ́ wá gbé mu yẹ̀ fún mi ni o ṣe lọ́ máa fóònù pé bàbá ṣe é ti lówó ẹ̀ lọ́ni mo ti bá ń kan two hundred acres rárá o èmi ìkanjú lákòókò ẹ̀ bá tó ẹni tọ́lọ́hún ó lò àwa. Where it is time, the person that God is going to use. Ẹyin tọ́lọ̀ wo lòdò ẹ̀ pàtẹ́wọ́ ńlá fún Jésù. God is going to use you clap for Jesus Christ. Ìwọ tó ọmọ pàdúrà rẹ ti gbà ó sì máa gbàṣẹ. You know your prayers are answered. Ọmọ àgbàṣẹ one billion. And you get a contract of one billion. Kí hallelujah kan kí n gbọ́ dáadáa. Hallelujah. Má gbọ́n níwájú Ọlọ́run. Gbogbo ọgbọ́n gbogbo òye tó bá fún ọ á ga jù wá lọ. He is wiser than us. Tá ti déwájú ẹja rẹ̀ ra wa lẹ̀. When you get before him, humble yourself. Ẹja ṣiṣẹ́ fún láì wẹ̀yìn wò. Let us work for God without looking back. Ẹja máa ronú tí àwọn ayé ń rò. Do not think of what the world thinks. Nítorí pé èèyàn ọ̀dọ́ mọ lèèyàn fi máa ń rò ó. Because you are not already said that's why you are thinking about him. Bàbá mi kan bẹ nínú kọ́mítì ó ti kú lónìí ó ti sinmi. Ó ní bàbá Ọlá ah jókòó ó ti ka nǹkan. Ní abadélé kan náà lọ kà Rìfíù mò ń ṣe ó ní bàbá ọlágbójú ah ẹgbò ẹgbò ẹgbò ẹjọ torí Ọlọ́run mi ò ní yín tàn jẹ o àwọn èèyàn yín wọn ò gbójú bọ̀rọ̀ o n tí mo fẹ́ kẹ́ ẹ àṣẹ ò lé o iṣẹ́ kérúbù ló ti kúrò wọ́n ti máa ń gbà mí yànjú tọ́da tọ́da kérúbù ló iṣẹ́ yẹn ti ń ṣe fún yín ẹ kàn máa fi para ni bẹ́ẹ̀ bá béèrè fifty million lọ́wọ́ àwọn èèyàn wọ́n sáré lọ́wọ́ wọ́n lọ yá. someone advised about to do some. wàá rẹ̀ rìn mo ní bàbá téèyàn bá mọ ibi tí wọ́n ti bí ìyá tó bí ń lọ́mọ tí n bá sọ wípé mo ní ìdí pé káwọn àwọn máa jáde ń bẹ́ nínú mi mo ní ilé bàbá mi àgbóná àáfàá ni wá à ń sóògùn o ṣùgbọ́n ọmọ abóògùn sọ̀rọ̀ ọmọ abẹ́ ewé sọ̀rọ̀ ní tiwa ṣùgbọ́n ilé bàbá mi ìyá mi à oògùn ń gbin bẹ̀. I told you I have access to charms. ètò ni. This one is just o plan work. wọ́n ti ṣépè fún mi níjọ́ ọjọ́ ordination mi pé ń bá ti mú nǹkó mọ́ òun náà sì ti wá sọ fún mi pé njọ́ tó ọ̀bá ti mú nǹkó mọ́ àdánkù ní tejò ìwọ nìkan wá kó gbogbo wọn ń bẹ lábẹ́ rẹ̀ bí wọ́n bá náà lọ tọrọ owó àfi kí wọ́n lọ béèrè pé olúwa bùrù láti rí wọn á kọ́kọ́ wò látòkèdè lẹ́ni pé ìwọ ọ̀fẹ́ máa ọ̀fẹ́ máa wá fèkì wá ń bí torí àwọn ọmọ àjọ rẹ̀ á máa dán ni ẹ̀yin tẹ̀ ń dán ẹ̀ pàtẹ́wọ́ ńlá fún Jésù. the shining clap for Jesus Christ ẹ sọ pé mo máa dán kú ni. tell God I'm going to I'm going to shine forever. ẹ wò ya arúgbó ẹ wò ninety n bá jí Mama, pé Mama, wa bá mi lẹ́yìn ìkúlé má dì mọ́ mi má wá wo Mama, má dàbí ọmọdé lọ́wọ́ mi ṣùgbọ́n ara wọn sì kí ni o. ẹ bá ń pàtẹ́wọ́ fọlọ́run yẹn. clap for Jesus Christ. ìkàndé òun náà tún ní kí n tẹ̀kọ́ bẹ́ẹ̀ lówó lọ òótọ́ sì ni ọlẹ́ lówó lọ ní ká lọ ya ẹ̀kọ́ sí mímọ́. so do you have money let us bless you. ẹni ní lọ yẹ̀kọ́ sí mímọ́ ìjọ márùn-ún ló ní. this place set us as five churches. èèyàn ńlá ńlá ńlá ní bẹ́ẹ̀ ṣọ́ọ̀ṣì and as influential personalities in his church. ẹnìkan ló mú kú òǹbí lọ́mú lọ Port Harcourt gómìnà lọ kọ́ chọ́ọ̀chì fún ní ọ̀hún. someone took him to Port Harcourt and the governor built a church for him. ó kọ́lé ara rẹ̀. and built his own house too ṣùgbọ́n gbà tó dé àkókò tí inú bí ọlọ́run. àti ṣọ́ọ̀ṣì o oh, àti ilé ara rẹ o máa mi bá mi hello gbogbo ẹ̀ lọ tà tán po. he sold everything. ó tún lọ bá ìyàwó ọmọ rẹ̀ àbúrò ìyàwó àbúrò ìyàwó next ìyàwó ó tún fún yẹn náà lóyún. and he impregnated his sister in law. a àti ìyàwó ṣe ìyàwó olóṣù mẹ́ta ìyàwó kú pin. The wife died three months later. Àti irú eléyìí, ìyẹn náà tún fẹ́ bímọ, òun náà rọbí kú. The other sister that died too. Ṣọ́ọ̀ṣì tán sí ni. And that's how the church finished. Ọlọ èèyàn ni ọ̀tàn má tan Ọlọ́run má tan àyàn gan pa. Don't even deceive man and don't deceive God too. Yí ọmọdé lẹ̀ kó o lè débi tó ń lọ. You're child of God said, I can get to where you are baba, going to. Bàbá ọlọ́pàá ò sí nítòsí wọ́n ti sùn. Bàbá ọ̀gá mi yẹn ń yọ wá kílẹ̀ rí lórí ẹ̀ póòpù ó ti di póòpù ẹ́n ṣe é mọ̀ pé ojú ẹ̀ náà mo ti ń sọ tí mò ń pìtàn lójú ẹ̀ ó ti di póòpù mọ́tò mẹ́rin ló gbé wá bí tí bá fẹ́ wọ tó bá fẹ́ wọ ìlú yìí ní ìgbà kan sàárín máa tẹ̀lé má kọjá àyè rẹ tó o bá rí tọ́lọ́run ràn ọ́ lọ́wọ́ ò ní padà rí òwò ara rẹ ọ wọlé láìsẹ́ nìkan kan tó tẹ̀lé pẹ̀lú sílànà ọ̀gá mi ń bolẹ́ ti lọ wọ mọ́tò oníníyànà àpájà omi o. He had no cars again. Kúnlẹ̀ kọ́ lọ mọ́jì òṣìṣẹ́ kọ́ ọ má rí ìdájọ́. Kneel down. Tell God you must not make mistakes so that I can't be won't be condemned. Bẹ̀rù Ọlọ́run níbi iṣẹ́ rẹ. Fear God at your own. Bẹ̀rù Ọlọ́run tó o bá fẹ́ báyàwó ń yàwó sùn tí wọ́n láì kíkí báyàwó rẹ̀ sùn bẹ̀rù pé o ti ń ṣe Ọlọ́run fear God. tó o bá ti pe ọmọ tí ó kéré láti máa bá sùn máa rántí pé wọn náà bímọ. if I are pedophile fear God. tí a bá ṣerú ẹ̀ fún ọ o lè bẹ̀rù ẹni bẹ́ẹ̀ ìdè náà bá ti lè ṣe sí ẹnì má ṣe sí tọ́ ti ṣe ò ṣe sẹ́ni yẹn ọlọ́run ló ṣe kí ìyípadà wà bẹ̀rù ọlọ́run tilétilé rẹ ohun ọba gbìn lọ́ máa ká o ìdájọ́ sì wà bọ́lọ̀ ń sọ̀rọ̀ ìwọ gbọkọgbọkọ mọ gbọkọ ọlọ́kọ. husband snatcher don snatch husband. má so mọ́ tẹ́nìkan bá ń rẹ́rìn sí ọdún tó ọmọ kò níyàwó lé if anybody smiles at you and you know you have wife. jẹ́ kó gbádùn ìyàwó ẹ̀ bọ́ọ̀ bá lọ́kọ wà á lọ́kọ lágbára Jésù. if you don't have husband you have husband in Jesus name. yóò bá dá a lónìí yóò dá a lọ́la. it is not well now tomorrow is be well. wọ́n ṣe lára ẹlòmíì pé kó ṣubú. don't plot the downfall of another person. má tẹ́ èèyàn gòkè. do not stop another person to rise up. má jẹ́ ń fèsì ìdájọ́ Ọlọ́run. let me face the judgment of God. má jẹ́ máa lé àwọn èèyàn kiri kí n lè gòkè má jẹ́ n bá tèèyàn jẹ́ tí yé kọjá lọ mí. Olúwa gbin ẹ̀mí rẹ̀ sí mi nínú. Jẹ́ kí ẹ̀mí rẹ̀ gbé inú mi pápátá. Máa bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Má wò mí máa bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Don't look at daddy, keep talking to God. Olúwa jẹ́ kí ọwọ́ Ọlọ́run tí bẹ lórí òkè bá mi ṣiṣẹ́ papọ̀. Lord, let the hand of God of this mountain work with me. Ọwọ́ Ọlọ́run ti ń bẹ lórí òkè yìí. The hand of God of this mountain. Fi bá mi ṣiṣẹ́ kalẹ̀ mi. Let it work with me forever má jẹ́ ń bá wọn ọmọ àìtọ́jọ́. I must not die untimely. má jẹ́ ń bá wọn máa rùn. I must not. má jẹ́ ń bá wọn mọ wàhálà. I must not be troubled. ṣe mí lóore tó ju oore lọ. Bless me beyond my imagination. má jẹ́ ń gbọ́n níwájú rẹ. I must not be wise before you. ẹni tí ò bá gọ̀ kó lè rí Ọlọ́run láéláé. If you are not foolish you will not see God ẹnikẹ́ni tó bá ti gbọ́n lójú ara rẹ̀ ó máa kú. if you are wise at your estimation you are going to die. ó ló wọ́n sọ àwọn ọlọ́gbọ́n ayé di wèrè. says we turn the wise men of this world to foolish. gbogbo ọlọ́gbọ́n ayé màá sọ di wèrè níwájú àwọn. every wise person listen I will turn them to foolish persons. màá wá mú òmùgọ̀ wá fi dààmú àwọn ọlọ́gbọ́n. and I will use the foolish to confound the wise. olúwa ràn mí lọ́wọ́ ń gbogbo ọ̀nà. Lord help me always. ìpàdé ìjóoran ayé mi lọ́wọ́ jọ́ọ̀ràn ilé mi lọ́jọ́ọ̀ràn àwọn ọmọ mi lọ́wọ́. my life my children my home. I must not be put to shame. Ṣe mí lórí àṣedalẹ́. Bless me up to the end of my life. mo wá àyè fún ọ nínú ọkàn mi wá jókòó bẹ́ẹ̀. i will saturate space for you in my heart. máa bá sọ̀rọ̀ jẹ́ fẹ́ràn rẹ ju ọkọ mi àti ìyàwó mi lọ. let me love you more than my wife and my uh, husband. jẹ́ n rí ọ kí n lè fi kí n lè fayọ̀ lo ìwọ̀n kó tó kù láyé mi. let me see so that I can spend the rest of my life in joy. jẹ́ n bẹ̀rù ẹ nígbà bá ń sọ̀rọ̀ èèyàn burú tí bá ń sọ̀rọ̀ èèyàn ní búburú lẹ́yìn. let me fear you when I talk about other people behind. nígbà tí n bá ń hùwà burúkú when I when I do evil things, let me see first of all I can do what I'm doing. Ìgbà bá fẹ́ dá ọ̀tẹ̀ ẹlẹ̀ má jẹ́ ó ṣe é ṣe fún mi mọ́. Whenever I want to start rebellion, let me not do it. Nígbà bá fẹ́ bá àyàn jẹ́ láàrin agboolé láàrin ilé tàbí ọmọ ìyá mi má jẹ́ ó ṣe é ṣe fún mi mọ́. Whenever I plot to malign other persons in my own, let it not be possible for me. Jẹ́ ìyàtọ̀ láàrin àwọn èèyàn gbogbo láyé. Let the difference among, other, among the crowd. Jẹ́ kí ẹ̀mí rẹ gbé inú mi ṣiṣẹ́. Let your spirit live in me and work in me. Ẹ̀mí ìlara kúrò láyé mi. The spirit of envy live my life jẹ́ nítẹ̀lọ́rùn lórí ohun gbogbo tó o ṣe fún mi láyé. let me be satisfied whatever you do for me. máa bá Ọlọ́run sọ̀rọ̀. talk to God. má jẹ́ n fèsì náà lérú. Lord, let me not face fire. má jẹ́ n fèsì ìdájọ́ gbẹ̀yìn. let me not face the end time judgment. ìdájọ́ gbẹ̀yìn ò gbọ́dọ̀ kàn end time judgment must not come upon me. kò kan ìyàwó mi. must not come upon my wife. kò kan ọmọ mi. must not come upon my children. má jẹ́ ń tẹnu géètì ọ̀run rere lọ sọ́run àpáàdì. I must not go to the gate of hell. fi gbogbo ara rẹ fẹ́ràn mi èmi àti ìdílé mi. love me and my family. o ṣe ń gbàdúrà yẹn tí yèrè ọba sì máa gbà tẹ̀lé mi fúnra rẹ. If you are listening to that prayer, come pray after me as I say it. Gbà mí èmi àti ará ilé mi. Lord save me and my family gbà mí kó gba ọmọ mi kó gbà mí. save me save my children save my family. Jésù náà Olúwa wa. Jesus Christ our Lord. Ọlọ́run ayérayé ìwọ ni Ọlọ́run gba ọpẹ́ wa. Amen. Àwọn èèyàn rí ọ̀rá mi ṣe gba ìyẹn wa. Amen àjíǹde àti ìgbà ọpẹ́ wa. àmín. àwọn ọmọ rẹ rè ó bá mi súre fún wa. àmín. àwọn ọmọ rẹ rè ó súre fún wa. àmín. má mà jẹ́ atẹ́ níwájú rẹ̀. bó o ṣe ń gbé wa níyì níwájú gbogbo èèyàn má jẹ́ àjábọ́. báwọn kan ò ṣe ráṣìírí wa tí ẹni ẹ má da lóhùn àmọ́ tí kúkú àmọ́ tó àmọ́ tó mọ̀ ṣe àmọ́ kòkú mọ̀rọ̀ ọlọ́run náà jágajàgan ni máa ń sọ lórúkọ jésù àṣírí wa máa wà jẹ́ ó tú. àmín fi ayé wa dábìrà. àmín fi iṣẹ́ wa dábìrà. àmín ọ̀dà gbogbo èèyàn tọ́ra mi ṣe sọ wá di ìyanu. àmín ọ̀rọ̀ tá a fọjọ́ mẹ́ńlá ṣe jẹ́ ó yí ayé wa padà. onítẹ̀yìn bá fẹ́ tẹ́ ẹ sì gbọ́ràn tẹ́ ẹ yí padà ẹ jèrè ilẹ̀ náà ìyẹn ni pé agbára káká lọ́kọ́ láì láyé wa mọ́ ẹ̀mí ìgbọràn tá a fi ní fagbára káká láyé ọlọ́run rọlù èmi àti ẹ̀. ó ní tí olúwa ọba kọ́ ilé náà olùkọ́ ń ṣe lásán ó ní tí olúwa ní ilé àti ẹ̀kún rẹ̀ ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀ ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkú ó sì gbé kalẹ̀ lórí àwọn èso ta ni yóò borí òkè olúwa náà ta ni yóò sì dúró níbi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà fún ẹni tí kò gbọ́kàn rẹ̀ sókè sí àṣà tí kò sì bú rẹ̀ ta ìtúwárí ká dé májà tóbi jù ọ lọ. májà bọ́ lọ́wọ́ wa. gbé wa ródópin. jésù olúwa wa. Amen.